Oh, oh. ò bá dá sí mi. ata ń bẹ ń bẹ o. ojú ẹ̀ dàbí ìgbà tí ò ní dùn. Ah, ó sì dùn. ó dùn ó dùn. gbọ́dọ̀ ń lọ. mo ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi. ń lọ ọ̀dọ̀ rẹ ló tọ́jú tó tó báyìí. ọ̀rẹ́ rẹ wò. ah. ah prince ẹ̀yà ẹ̀pẹ̀ lọ́wọ́ àjẹrẹ ṣe ọjọ́ mẹ́ta òjèrè àwọn ọmọkọ. àlàáfíà mọ́mí nǹkan. àlàáfíà rẹ̀ borí wa àlàáfíà rẹ̀ borí wa. ẹ jókòó ẹ jókòó. ẹ jókòó sà. ọba mọ́síbí wọn. ẹ máa wọlé ẹ máa mi ìfẹ́ ọ̀pọ̀. ẹ wá jẹun. àrùn rí àgbà. ọ̀tí ọgbọ́n kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ ń bo. ní palace. kò sí ní tó ṣẹlẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. Ah, ibò tẹ́ dín kán kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ wọ́n ní gbádìí gẹ̀ẹ́sì lẹ́mú. gbádìí gẹ̀ẹ́sì lẹ́mú àbí gbádìí gẹ̀ẹ́sì ni ifá mú ifá ló mú gbádìí gẹ̀ẹ́sì. ifá ò mú gbádìí gẹ̀ẹ́sì àyìn lẹ́yìn mú gbádìí gẹ̀ẹ́sì. irọ́ o ifá ló mú gbádìí gẹ̀ẹ́sì kì í ṣàwà. olóyè ọ̀tún kílẹ̀ ń purọ́ fún. ẹ̀ẹ́dẹ̀ máa bá ọmọ ewé nílé ìpẹ́ ọmọ tó bá kúrẹ́ ajalè kílẹ̀ ń purọ́ fún. èmi ò purọ́. ẹ̀ ń purọ́ rẹ̀ dìbà yìí. a ní ifá ló mú gbádìí gẹ̀ẹ́sì lọ́jọ́ tí fati ẹ̀ mú gbádìí gẹ̀ẹ́sì mo wí mo ní à kí ló dé ó ti ṣe Gbádégẹṣin ah, ah, ẹ ti fọ̀là nílẹ̀ tẹ́ ẹ̀ mú Gbádégẹṣin wọ́n sà ní o ntí fa mú ni o ntí fa mú ni o wọ́n sì pọ̀ jù mí lọ. ẹ̀yin ò sí ìjókòó ńgbà tó ń dáfá. mo jà mo jà lọ́jọ́ náà lọ́hùn. o lè níyàn ah. èèyàn jẹjẹ ti níyàn èèyàn tó bá rí tí ò bá sásùn bí a ti dáńtọ̀ ẹ̀dùn pẹ̀lú adówó tí ẹ gbà lọ́wọ́ mi iṣẹ́ kí la fi ṣe gbà náà. ẹ ṣé mi wá ṣe ni. Eh, iṣẹ́ kiri mo rán ṣe mo ní ká ṣe mo bribe yín pé bẹ́ẹ̀ kẹ́ mú mi ni ẹ ṣiṣẹ́ ìlú ni mo sọ fún yín tó bá ní ìdètù tó bá nígbà tó bá ṣe rẹ̀ kẹ́ ṣe wọ́n á gbówó fún yín lẹ́yìn ẹ̀yin yíbo padà. lèmi èmi ò yíbo padà èmi èmi tí mo ti mọ bọ́ ti ń ṣe ebe bá ti ń ṣe gbogbo ẹ̀ nínú ìlú èmi ò yíbo padà pẹ́ẹ́dìgẹ̀ṣin ló mú ìwọ ní sùúrù ni ó bá sì tún yá láìpẹ́ láì jìnnà bó tún kàn tọ̀dọ̀ yín náà ẹ̀yin náà tún jẹ́ tí tó bá tún yá láti pé tábìlì mi bá kú lójú mi àbí àbí nǹkan tó mí nǹkan nìyẹn. èmi ò sọ bẹ́ẹ̀ o. èèyàn jájá ti nìyẹn. àbí tí ọ̀nà nítorí pé mo ń lo ẹ fún ẹ mo rò pé orí ẹ dàrú orí ẹ yí ni. Ah. yes ah. orí ẹ yí ni. òǹtọ́ mi ń sùúrù. mi gbọ́. òǹtọ́ mi ń sùúrù. èmi tán ń sùúrù. òǹtọ́ mi ń sùúrù. màá tí máa gbá etí ẹsẹ̀ àtọ́nlẹ̀. ṣe irun mi lọ́wọ́ kọ̀ yẹ fatu. kí ìyàn ń gbélé ẹni kó fọrùn rọ ni. ilé bàbá mi ni mo wà o. ẹ bá ilé tọ̀dọ̀ tèmi re. lẹ́yìn ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀kọ́. ẹ jáde kó nu. wọ́n bí ẹja ẹlẹ́dàá wọn wọn gbàgbẹ́ wọn bí ẹja nínú bíbá yìí. àbí tọ́jú pé mo wá bí mo kọ iṣẹ́ àná ó yẹ kí n máa fọ́ gbogbo gíláàsì mọ́tò tó àbá yìí. nígbà tó jẹ́ pé tají ni òsín ni mo fọ́ gbogbo gíláàsì tó wà mí. ẹ ṣe ìyóò rí irú rẹ náà bó ṣe ṣe bí jàǹdùkú yìí yóò lóun fẹ́ fi ọjọ́. sáré gbẹdìgẹ sílẹ̀ ìwọ lọ́nà. bàbá tó bí jàǹdùkú ni bàbá tó bí jàǹdùkú ni. mọ̀nà kọ́ wà lórí ẹ̀. Eh, ọ̀la tọ́ba ti bí tọ́ba ti ní pọ́lásì yẹn máa rí mi tán. gbàdégẹ̀ ṣìlámù kò sì sí tó fẹ́ ṣe. very good very good ara ò ní rọ ọkọ ara ò ní rọ adìyẹ yín. kò sí ní tó máa ṣẹlẹ̀ èyí owó ò ní agídí nìkan ló kọ́kọ́ rù àwọn awé ọlọ́run lè lu èmi. ó dà kó burú ó mọ̀ ṣẹlẹ̀ má sàṣùpàrà o má sọ àṣùpàrà eh. kò sí nǹkan tí mi lè fi rọ eh. kò sí gbogbo ọ̀dà kó wà bus stop mo sọ fún ẹ bójú ẹ̀yìn kó o lánàá ọjà bójú ẹ̀yìn. kí gbadega ṣe tún kó lórí ọjà kò tún ní kàn èmi mo sọ bẹ́ẹ̀ mọ́ tó bá kàn lọ máa lè ní mi. that is that is tó bá ṣe remain nígbà yẹn that is tó bá ṣe remain. lẹ́mi. ọ̀dà tó bá gbọ́ pẹ́ lóru má sùn mọ́ má sùn rà o. àtijọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà àtijọ́ tí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. ẹ wo ní tó tọ́ sí mo sọ fún un. Ah, bó o lẹnìkan ṣe mọ sọ fáwa pé a gbọ́dọ̀ fi yan kan jọba o ah, ah. ta ló ń. ọ̀tún ò bá ti sọ bẹ́ẹ̀ orúkọ tá a bá sọ ọmọ ẹni inú ẹni ló yẹ ó gbé kó yẹ kẹ́ ẹ sọ Fálàní pé àbúrò ẹ̀ lẹ́ẹ̀fì jọba yẹ kẹ́ ẹ sọ fún un. Ah, èmi ti sọnù òṣèṣin tá a lè ṣe sí mọ́ ẹ wo íńtẹ́mì ti ẹ̀rù wípé ó yẹ ká mójútó ni bá a ṣe tètè mú gbádéwọ̀ pè bí òun ló yẹ ká falẹ̀ mọ́ kó ń sọ̀rọ̀ àlà ní tẹ̀sán. ẹ ń bá a ti sọ fólúwo. látijọ́ tá a mọ̀ tí mú gbádémọ̀ lèmi ti sọ fólúwo. èmi ò tí ì bọ̀ náà nǹkan kan kan èmi lóminú. báwo làlàní ṣe mọ̀ wípé gbadé la fẹ́ fi jọba tó fi lọlé ọ̀tún tó lọ bọ̀tún jà àhà abẹ́ẹ̀ rí pé inú ilé wa yìí ń jò ọ̀dàlẹ̀ ti wà láàrin wa nìyẹn. àyálòde sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni ọ̀dàlẹ̀ ti wà láàrin wa ti pẹ́ ti pẹ́ ẹ wo nínú àwọn olóyè tá a wà ń bì ta ni ó fi ọ̀bẹ tó nù tí ó lóun lòun fi jẹṣu. ẹ wo ẹ ṣe má jẹ ká gba ọ̀rọ̀ ibẹ̀ nígbàgbọ́ ọtí ẹ ṣé gbogbo wa gan ò mọ̀ pé bí àwọn olóyè bá ṣe ń yọ só òun aráàlú lọ́gbọ́n ọ̀nà kọ́nà làlàní lè fi mọ̀ pé gbadélayò tá a fẹ́ fi sípò yọba. àlàní ọba àgbọ̀ èmi mọ̀ pé kò sí baba ńlá kú baba ẹ tó tó dágbádé dúró kó mọ́ gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀. bẹ́ẹ̀ni. èyí ó wù àwí tolúwa ní òṣè ṣé ọ̀rọ̀ mi ìtúkù àbí a ti fẹ́ nu ọ̀rọ̀ jóná. ọ̀rọ̀ kù. ìyálóde hmm. lọ́rọ̀ kù. ọ̀rọ̀ wo ni yóò tún kù. Ah. ẹni bá fẹ́ pajá jẹ ni yóò mọ̀ pajá òfin ìṣèlú. ẹ jẹ́ ká mọ̀ òwì tẹnu wa ni. Ah. Oh, màmí mo ro ọ̀rọ̀ yìí mi ò ríro kí ló dé tó ń kó àlà bá mi jàdù ipò náà. <laughs> anyway náà ò mọ̀ wá ẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ni mọ̀ ni ó lójú kòkòrò ẹ̀dá ni. ǹjẹ́ mọ̀ pé uncle Alani ti lọ ń pe àwọn olóyè yẹn lẹ́yìn tó ń faraya fún wọn gidi iṣẹ́ kì í ṣe pé wọ́n máa lọ máa ṣàṣì mi bí mo yẹ wà yìí. ohun tó bá rí kò ṣe kò sí tó lè ràn wọ́n nínú ẹ̀ ọwọ́ ah. tọ́gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ ló máa fi nà. kó yà fi nà rẹ̀ ni o. tàbá tẹ̀sí ká mẹ́ni láàárọ̀ máa mú fọkàn ẹ balẹ̀ o ti dé kó bàbá ẹ. Yes. Ah! Ká ni mo ṣe gbàgbé. Kí kí kó kó kó ló wà tó ń jẹrẹ kó kó ṣe kúrò ń báyìí. What's this nonsense? obìnrin bìnrin ló ń lùgbésí ayé ara ẹ báyìí. sórí bí n pé sórí ẹ pé ṣá sórí ẹ pé mo ṣá mami kí ló ń kí ló ń ṣọmọ yín báyìí bí n pé ṣé olórí tó ń rò ṣá níwọ ọmọ yìí obìnrin bìnrin. ẹgbẹ́ òṣì ni. ẹ wo bó ṣe ń lo ìgbésí ayé ara ẹ. ẹgbẹ́kẹgbẹ́ ni. ó ti mutí tó stupọ̀ ẹ wo eré. Ah, mami ẹ̀yin lẹ fàáyí tó pọ̀ jù náà ọ̀rọ̀ ọmọ yìí o nígbà tó wà ní kékeré náà tó máa ń rìn mí fín tí n bá fẹ́ nà ẹ máa ní kí n filẹ̀ mo ń jẹ́ kó yẹ yín gbà yẹn pé àti kékeré la fi ń pẹ̀ka àròkọ tó bá dàgbà tó apá òní kà ṣe ti rí eléyìí ti di ẹja gbígbẹ báyìí o kò ṣe é ká mọ́ o tó bá tó bá bì sí gbà yìí tó bá bì sí see look my face ojú mi dáadáa tó bá bì sí gbà yìí máa gbá ojú ẹ ó yá dìde get up from there stand up kó báyìí ó yá dìde dìde dìde dìde. ó yá máa nà máa nà máa nà. kí n tún máa nà kí n tún máa nà. má jẹ́ kó sọ ẹ lẹ́nu. ó kúrò ń báyìí kúrò ń báyìí kúrò ń báyìí tó bó ṣe ń rùn tó bá bì sínú ilé mi gbà kò gẹ́ra rọ kò gẹ́ra rọ yẹ kí ló ń ṣọmọ yín náà. mo ṣe mo ti rọmọ yìí ẹlẹ́dàá mi o ṣé wọ́n fi rọ ẹnu. wọ́n nílé tó bá ń tòrò ọmọ ara lè bẹ̀ ni ò tí dàgbà o mami. Mm -hmm mo ṣú ọ̀pọ̀ ọmọ àlè lọ́wọ́ ẹ̀sẹ̀. ẹ pẹ̀lẹ́ máa ọkọ ní. ẹkùnlé ńkọ́ mà. àdúpẹ́ rẹ̀ náà. wọn làwọn gbàdúrà wa. ọkọ mi. mo wà báyìí sọ̀rọ̀ èèyàn kéré ní nǹkan àlòótọ́ bẹ́ẹ̀ ni olórí ọmọ yín náà ni mo wà fún nípa àjọba àjọba yìí nígbà tó kọ́ gbọ́rọ̀ ìkàlẹ̀ èmi náà bá wọn fi wò ah, irọ́ ẹni tó yẹ kó àwọn pàtó wá kálàyé tí wọ́n ṣe pé ṣebí èmi náà mọ̀ wípé àwọn òǹdéédé ìjọba lẹ̀ láì wádìí ẹ̀ wò lọ́dọ̀ fà á gbàtọ́ wá ti fà á ọmọ mi gbàdégé yìí ọmọ náà ti try láti pé kó jẹ́ àbúrò wa bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀nkọ́ àlàyé mo fa òun pẹ́ẹ́dẹ́gẹ́jì gan hmm. òun kò kọ̀ ló máa ń lè ṣeé ṣe ọ̀nkọ́ àlàní nǹkan gbàtí wọ́n dẹ̀ kọ́ àlàyé jẹ́ fún òun lèmi náà yà orí bẹ́ẹ̀ ìwọ ni fáàmù ni kí ni bá ní à wọn padà ní wọn ló ń bá wọn olóyè fa o wọn kò fọkàn ẹ balẹ̀ èmi àdọ́dọ́ yín màá wá ṣe àlàyé gbogbo àmọ́ kí n má dá wá ni mo sì tún mú òun náà dání kájọlè kó lè jẹlẹ nígbà òótọ́ yìí pàtọkọ. ẹ má kó wọn kọ bàbá ẹjọ́ ẹjọ́ kọ prince wọn pẹ̀lú yín wọ́n wá bí tí mo wá bí lẹ́nu wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ àbúrò àmì ọlọ́run wọn ò dẹ̀ ní bó bàtọ̀ ṣe sínú lágbára ṣe rí kí ni kí àwọn aráta kan ti pè fún wa kan wá ní ọba kan ìdílé wa àwa ń jà ẹ mọ̀ pé tá a bá ń jàjà yìí lọ nǹkan tí ò yẹ kí ìjọba kojú bọ̀ nínú ẹbí wa wọ́n á kojú bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ti ṣe mọ̀ pé ilẹ̀ tó wà lọ́wọ́ wa ó pọ̀ bọ́n bá kojú bọ gbogbo nǹkan ìfún wa àwa àdìjú jẹ́ ìjọba gbẹ́sẹ̀ lé o ìjọba fẹ́ lọ o ẹ má jẹ́ ká fàyè lẹ̀ ṣé wá rí ọmọ tí à ń sọ yìí o my prince tó bá fi dé orí oyè gbogbo nǹkan kí nǹkan tó bá wà wọ̀n nínú nǹkan mọ̀lẹ́bí tó bá dé orí oyè yẹn tó bá nọwọ́ sí báyìí ó máa mú lọ́wọ́ kan báyìí èmi fi dẹ́ lójú bẹ́ẹ̀ mo dẹ̀ jẹ́rìí ọmọ iná fún rẹ̀. àbúrò gbọ́dọ̀ <laughs> Pé màá náà ń jẹ irú tó máa sọ. Mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda gbogbo nǹkan yìí, mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda ẹ fọlọ́run. Pé bọ́lọ́run ṣe sọ pé ó fẹ́ rí bẹ́ẹ̀ náà ló ti rí. Ẹ ṣe máa. Ẹ pẹ́ fún wa. Àmì Ọlọ́run. Ọjọ́ yẹn á dálẹ̀. Àmì Ẹ lè kọ́jú lọ báyìí. àwa náà lè kọjú kú mọ́ ẹ lọ́wọ́. àmì ọlọ́run ìdílé ìyá ìdílé bàbá àwọn tọ́jú yín lọ wọn ni mo júrì yín báyìí. ọ̀làmọ̀ mi. ìyàwó lẹ́jẹ́ nílé wa ṣùgbọ́n ìyàwó lẹ́jẹ́. bẹ́ẹ̀. níwájú ọlọ́run bá ti èèyàn mi ò ní ní áwọ̀ pẹ̀lú Gbádégẹṣin o mo fi Olódùmarè ọba ṣẹ̀dá yé ọba ṣẹ̀dá ọ̀run mo fi búra mi ò dẹ̀ ní bá ní àwọ̀ kankan láéláé mo tún fi alájọbí mo tún fi búra ní lórí ṣùgbọ́n èmi àtàwọn olóyè nínú ìlú yìí <laughs> àáfà àtúra wọn ẹ wò wọn níwò ẹni ẹni ẹyẹ èèyàn yẹyẹ ni wọn thank god ọmọ táwọn yìí kàwé kì í ṣọmọ lè yàn jẹ kì í ṣọmọ lè mislead mo ti rí wọn tán mo ti rí wọn tán pátápátá hmm. ẹ fi mi àtàwọn olóyè sílẹ̀ láàrin <laughs> ẹyẹ ilé ló bá wọn tàn lọ́wọ́lọ́wọ́ bàtà ìtàdí yẹn bá lọ́wọ́ sínú ẹ̀ wọ́n á ríran wò bóyá mi máa fi oyè ẹlẹ́gbẹ́ máa bọ́lẹ̀ kẹ̀kẹ́ ah èyí pọ̀ ju wọn ṣe mọ́ ẹ̀ nígbà náà ọba yan lómi tó bá tún wù tó mọ̀ lè ba iṣẹ́ pọ̀. prince yes sẹ́rí ìyìn dẹ́ ní nínú mi bẹ́ẹ̀ ni lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà ẹni tẹ́lẹ̀ wọn àmì ẹ̀yìn náà fẹ́ kẹ́ ẹ fa ọ̀rọ̀ yìí lọ títí ẹjọ́ ẹjọ́ ń dẹ́. onílù ò ní fẹ́ kó tù ṣe báwọn tán jọ bí àwa ó fi oyè dá ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lá ni kì í ṣe pé káwọn wá débẹ̀ tán kọ́ ṣe ní ṣe pé bó bá lè bàjẹ́ kó bàjẹ́ bó bá lè tú forgetting mi pé <sighs> ẹ wò ó màmí ẹ má ṣe tí ọjọ́ ẹ̀yẹ wa ò ní kò ní dògbò. Hmm. ètò ìdánimọ̀ ṣàwọn oláwọ̀ pẹ̀lú ọmọ ìjà ọ̀fẹ́ já wà bẹ́ẹ̀. nígbà tó bá fẹ́ tó bá ti ṣe láwọ̀ pẹ̀lú ọmọ olóyè. ẹ ọlọ́run bá máa dùn ní pẹ̀lú. àbí òun náà ló lè bá láwọ̀. ẹ máa ṣe tí láwọn ni. ra máa o. ẹ káàsán. o ẹ káàsán o. ẹyin ilé bàbá olúbíkin là ń béèrè tó dàbójú. o o o ok ìyànà ilé máa gbà. báyìí. ṣẹ̀rí ọ̀sẹ̀ tẹ̀ ń wọ́n lọ́kàn yẹn tẹ̀ ń wọ́n lọ́kàn yẹn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ gangan báyìí bẹ́ẹ̀ ni ilé wọn wà ẹbí ni wọ́n bẹ̀. ẹ ṣe é ra sa ẹ gbà. ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ pẹ̀lẹ́. báwo ni <laughs> ọmọ mi afọ́jú òde fa o. Hmm. èrò tó ń rò lọ́kàn mọ́ni lọ́kàn o nítorí afọ́jú tí wọ́n ń wò yìí wọ́n pé ojú inú lejò ń lò gbangba ní fi mẹ́ràn ojú inú tí afọ́jú ní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ lajú méjèèjì kedere ẹ fi ríran tó yìí tèmi rí ilé olúbíkin lọ wáyé o mo fẹ́ kó o mọ̀ pé olúbíkin lọ́kọ́ jáwé. ọ̀sán ìbí kí n lọ́kọ́ wa gbò ìbá adífá ńlá tó forọ́ lẹ̀ wọ́gbòǹdò wọ́n pe olúwo fárí kéńgé bẹ́ẹ̀ làgùntàn awó omi sọ ọmọ mi fún ìdánilójú lóòótọ́ ìyá rẹ ti débí rí àmọ́ ńgbà tẹjọ́ ń bọ̀ lọ́nà ẹ lùdàkó ẹ̀ẹ́dọ́nà mọ̀mọ́ àwọn irúmọlẹ̀ náà gbé arákùnrin dúdú kan náà gbé pàdé yín ó dúdú kò ga bẹ́ẹ̀ ni kò lára òun ló fọ̀nà wọ̀nyí bí n bá sọnù ẹ yé mi. ọmọ mi ṣebí làásìgbò àjọba àjọba ló gbé yín ìwà àtìyá rẹ̀ wá bí. bẹ́ẹ̀ ni bàbá. Ah mo rórí olóyè lórí yẹn mo máa rórí olóyè lórí yẹn yáríya bìdíya pọ́n rí pọ́n bìdí pọ́n ọ̀pẹ̀lẹ̀ ò ti rágbámú rágbámú nípa fún wọn lé olú ọ̀gbọ́n wọ́n ní kán fẹ́ yẹ léṣẹ́ bọ́ wọ́n iṣẹ́ bọ́ wọ́n ní kán fàkàlà ṣòro wọ́n ìṣòro o ó jọba bá a bá wá rí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bínú rẹ dénúdénú tó bọ́ sí kọ̀rọ̀ tó lọ ń sàṣìọ́ pé o mo fẹ́ kó o kọ́ ọ lẹ̀ ìjọ tán bá ń gbá délé ọ lórí ọjọ́ náà ló ò fàyè lẹ̀ bẹ́ẹ̀ ṣàṣẹ ó ti rí bẹ́ẹ̀ nítorí tó ń tolúwo tò fẹ́ẹ̀ tójú bọ̀nà wọn níbi tó bá kúnnú bá ẹni tó túlẹ̀ ò lè gbé mú ó jọba kò sí ohun tí gbẹ́dógbẹ́dó wọn fẹ́ fi gé ọ̀gẹ̀dẹ̀ rẹ́gbẹ́ kò sí ohun tí atẹ́gùn wọn fi gé gẹdú ṣe ó di dandan kó o jọba àmọ́ o díẹ̀ ọmọkùnrin ò tó olè tó bẹ́ gìjà wọnú ilé onílé lẹ́ǹkan gìjà rẹ̀ kẹ̀ǹkan sí o. Si léyìí tó túmọ̀ sí wípé níparí ọ̀sẹ̀ ó padà wá bí ká ru ọ lágbára ká sọ ọ́ dọkùnrin kó o tó jọba kò ti jọba sílẹ̀. òpin ọ̀sẹ̀ ló gbà wá. òpin ọ̀sẹ̀ tá a wà yìí. ṣàlàyé mi yé yín. wàá pàmí ti yẹn jù wá wá bí mi bóyá mo bá wa ṣe tán o kò lè padà lọ ní tèmi àmọ́ ó gbọ́n èdè lọ torí ọlọ́run. ẹ̀bọ́n kẹtí ìgbọ́ nìṣẹ́bọ̀ o lóòótọ́ ayé ìpakádàrádà àmọ́ wọ́n ń fọwọ́ aago sẹ́yìn. wọ́n ti ẹ̀ ti yọ bátìrì àgbo. ẹ jẹ́ àṣẹ sùúrù kò sí tí sùúrù ṣe tì í èmi tí mo dẹ̀ wá bá yín ìnà kì í ṣe pé mo déédéé wá òótọ́ ni pé kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akéètì àìgbálẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe sùúrù ṣe gbọ́ gbogbo ohun tá à ń fẹ́ náà ló máa tó wa lọ ó yé mi jù ó yé mi bẹ́ẹ̀ ṣe ń ṣe o ó yé mi owó ẹ̀ ló yé mi o ṣùgbọ́n wọ́n mọ̀ yín pé mo súnmọ́ yín onítìjú mi nìyí ẹ náà ṣe bẹ̀ mí sí pé kí n wá bá yín kí n lè bá yín sọ̀rọ̀ ṣe gbọ́ ó yé mi náà. ẹ ṣe ìyálọ́jà ẹ̀yin náà á dàgbà ẹ̀ẹ́dẹ̀ẹ́dógún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ máa tó yín lọ́wọ́ o. àṣẹ àṣẹ bàbá mi. àwọn tó ń rán yín sí mi wọ́n fẹ́ dàrí mi àti yín rò ni ah. wọ́n ṣe ní pé kẹ́ wá bá mi. ọlọ́run ò dẹ̀ ní jẹ́. ẹ kò sígbà tí wàá ní jẹ́ ah. nítorí pé wọ́n mọ̀ pé nǹkan tẹ́ bá wá mi nígbà tèmi bá wá ṣe nǹkan tó wà nù mí ó possible fẹ́yìn kí ẹ wò pa ah, mo mọ̀ dẹ̀ ṣe pọ́n prince lè tó ó dẹ̀ yẹ ẹ̀mí mi ní bá ṣe mọ́ you are welcome tẹ́ bàbá mi ṣe kẹlẹ̀ mọ̀ pé no so kẹlẹ̀ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe rẹ̀ tí òun ọlọ́run ọba èèyàn bá bọ̀ sórí twenty five sórí bèdè kó lóun fẹ́ bẹ́ẹ̀lẹ̀ bí bàbá lókè ṣe máa ma wò ó ní agbégbọ̀n náà wòye ni. gbọ̀ngàn tí mo ń try láti sọ fún yín ni pé mi ò fẹ́ kó níjó ilé bàbá ẹ̀ o àwọn bàbá bàbá bàbá tí wọ́n tẹ̀lé ìdó àwọn bàbá tán bí mi ni wọ́n fẹsẹ̀ rin wọn orí ni bàbá mi fi wọnú ìlú yìí tó bá ń sọ pé ẹlẹ́pọ̀jẹpọ̀n ọmọ àsùpá ló máa kọ́kọ́ yó o ọmọ táwọn táwọn mú yìí lórí irọ́. ẹ wò ẹ má bínú bí tẹgbẹ sọ. no excuse me ẹ jọ nítorí tọlọ́run ẹ má fi nù mí there are some things tí wọn ò ní jẹ́ kí ẹ̀yin mọ̀ mò ń sọ̀rọ̀ àwọn traditional chiefs tán wà ní ìdí àfihàn ọba àbí wà tí wọn fẹ́ dáfà ìwà lórí ìjókòó ẹ sí mbẹ. ohun tí mo fẹ́ sọ náà nìyẹn pé tó ń sọ fẹ́mi nìyẹn o. ẹlẹ́ni tí fa mú. ẹ̀bẹ̀ yẹn adákẹ́ máa wòran ohun tó bá tó bá tẹnu tèmi ní kẹ́yìn máa gbọ́ bẹ́ẹ̀ mi ṣe ń sọ ìyá wọn ti sọ tiwọn. yìí tẹ́ bá gbọ́ lẹ́nu mi náà lẹ́ máa padà tébù fún ọlọ́run. pé kò sí nǹkan kan tó lọ nínú palace tí mi ò mọ̀ oníkàkú ló lé èèyàn tiẹ̀. pẹ̀lú babaláwo rọ́ tó dáfọ́ tájòjì tán dẹ̀ mú wá mẹ́ta sọ fún wọn wípé eléyìí tẹ́ ìwé àwa ò ní wí o ohun tí fáwí làwọn ń sọ yìí o mi ò ní gbà tọmọ tó bá yẹ pé bọ́ọ̀lù sọ pé fẹ́ ṣe é nìyẹn pẹ̀lú ifá àbòsí wọn tí wọ́n dá láti mú ọmọkùnrin yẹn kò ní san fẹ́ san. ẹ ẹ jẹ́ ṣe. ibi tí wọ́n máa bá nù yàrá já á ṣojú èmi pẹ̀lú wọn kí ni mo wí ibi tó fẹ́ bá yàrá já ẹ jẹ́ ká máa wòrùn ká máa wo kọ alẹ́ wọ́n á mọ̀ pẹ́rọ tó fà tí ò já báyìí nọ́mọ̀ ní táìtù ẹ̀. èmi mo mo mo ti mo ti jókòó sórí àìmọ̀ ń wò wọ́n báyìí tó bá yẹ pé lórí ọ̀tọ̀ ni a sàn wọ́n àmọ́ tí kò bá yẹ pé lórí àbòsí ni ẹ jẹ́ ká máa wo ibi tó ń lọ. èmi ò ní gbà o orí pé mi ò ní gbà náà dẹ̀ mi wà mi ò ní gbà á kò tí ì kọ́mọ tá à ń sọ yìí èmi àti bàbá ẹ̀ lájọ lẹ́tọ̀ọ́ sí lóòótọ́ orúkọ bàbá ló jẹ́ àmọ́ kò ì kàn án tí bàbá ẹ̀ bá wà láyé mi ní bá dùn kankan. tẹ́gbọ̀n bá ṣe tá àbúrò ni that is my point ọmọ tí wọ́n mú táwọn sọ pé àwọn mú tí àwọn sọ pé àwọn mú nítorí ìjẹkújẹ ó tọ́ sí o àmọ́ kò ì kàn ah, kò tí kan kò tí kan kò tí kan rárá kò ì kàn kò tí kan hmm, irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ eh, kò tí kan eh, ẹ bá mi sọ fún ọ pé ọ̀rọ̀ tẹ bá wá kì í ṣàkàn rárá ẹ já ni. Mm, ẹmẹnu kò bẹ ẹmẹnu kò bẹ a máa fà á tẹ́ pé a kọjá nǹkan bíi táwọn ròde yẹn o gbogbo àwọn olóyè randọ̀randọ̀ tó kúrò àwọn káàfin tán mọ what is right kò yẹ yín sìn. wọn ò bí wọn kú sẹ wọn ò tí ì bí wọn rè tába débẹ̀ lé ní ìwọ tába ó dànù wọn fún wa ajé tí wàhálà bá wà lọ ṣe lóko tó bá ń ṣe wọn náà tó wà ń bẹ̀ jọ yẹn náà wọn wọn ní ṣe bó ṣe yẹ kó ṣe. anyway èmi kàn mọ̀ pé tá a bá débẹ̀ wọn ti bí wọn. bẹ́ẹ̀ kò ṣàṣọ pé èyí ṣọ́ àbí. èyí uh-uh. ṣọ́ à. hundred percent. yeah hundred percent. ayi si. ó yá let's go. <laughs> cheers baby. cheers. mi ò lè wait. Ọlọ́run jíde. Hi, brother man. Hi. Ṣé wàá pa ọkọ? Ṣé gbádùn? Sórí ah. yín pé ṣá. Wọ́n bá kọ yín tẹ́ ẹ̀ bá gbẹ̀kọ̀, wọ́n máa tún yín kọ́ láti tàwa o. Wọ́n á kí ẹ. Ah, mo kúrò nínú àwọn tí ẹ rò pé ẹ kàn lè wọlé ẹ̀kẹ́ wá máa ṣe bó ṣe wù. You brought this nuisance to my house? Rárá sàbẹ̀. Bọ̀bọ̀ tó wà lọ́kọ̀ yóò dà pa apá ẹ. Ah. Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé irú àwọn tó ń bá rìn rè? Wọ́n ní fọ̀rẹ́ ẹ̀ hàn mí kí n sọ̀rọ̀ èèyàn tó jẹ́. Irú ẹran kẹran tẹ́ ẹ jẹ́ rè. Will you stand up? My brother is always aggressive, I'm sorry. Oh, oh, ìta ìta ẹ wá sílé onílé ẹ jókòó wá àwọn tó gbé tí àdáyé mi síta àtẹlé náà belébélé náà àwọn tó ń bá rìn rè. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má bínú ṣe gbọ́ iná ọ̀tà lórí ti gbọ́ ọ̀tà ẹ̀ ṣe síta. ẹjọ́ yìí kọ́ àwọn ọmọ ọ̀ràn kìrọ̀ wọn ò kọ́ nílà ọ́ no home training. mo bọ́ ọmọ tó bá dì mí sí ma máa fọ́. That aggression, ah. I, I, I will show you that aggression today. You are, you are, you are mad. You are mad. Ó dà kó rí ẹ yíyá mi. Ah! Orí ẹ yíyá ah! Kí ni kò fẹ́ lé? Ah! Wo ó ti pẹ́ tó ti ń ṣe ó dẹ̀ ti ṣe tán ó ti ṣe ó ti tẹ́ wàá dẹ̀ kàn dínú yọ. èwo ni wèrè gan. èmi ni èwo ni wèrè. Ah. èmi èmi ni èwo ni wèrè. Ah, ẹ tún jàre à ah. àbí kí ni gbogbo eléyìí báyìí. ọmọ ẹ ti ya wèrè o ẹ gbà mí o àbúrò mi ti ya wèrè o ok kò sí wàhálà. ẹ wo nígbà tá a bá bí Àlàní títí tálà ní takú tó ní gbádìí ò ní jọba kí ni ta wá fẹ́ ṣe sí báyìí tó ló sú èmi. ẹ wo ẹ fi Àlàní lẹ kí ni Àlàní fẹ́ dà gan ṣé Àlàní fẹ́ ju gbogbo àwọn olóyè lọ ni ẹ dúró kí ni ìṣọmọ ọkùnrin ọ̀hún gan kí ló ń ṣe. ẹ o kọ́tọ̀kọ́tọ̀ ni Àlàní sọ lẹ́nu ìmọ̀ràn tèmi rèé o ẹ jẹ́ kí gbadé tètè wọ̀ pẹ̀lú ká wo gbogbo agbára tí Àlàní fẹ́ sà bí ikú ló lóko ni o bí tàkùté ni o ó dìgbà náà alágbára má mẹ́rù kọ́ńtà dìgbọ́n kí ni ó ṣe ọlọ́run ní ń dá lẹ́jọ́ bí adájọ́ ayé bá dájọ́ bí kò bá dáre gbogbo wa la sọ pé ọlọ́run ó tún dá àmọ́ tó bá ṣe pé ọba mi òkè ló bá ṣe ìdájọ́ tiẹ̀ kò sẹ́ni ó lè yí padà bí aṣọ ewúrẹ́ ẹ wò mí ọ̀tún ẹ̀yin ní kẹ́ ẹ tètè ṣètò kí gbádé ó wọ̀ pè bí títí ijọ́ méje ẹ rí i pé kúrakúta rẹ̀ yóò pin. Ah! ẹ lóògùn ojú ọmọ ilé jù. Hmm èmi náà pé ṣe ló máa fọwọ́ aago wa sẹ́yìn èmi mọ̀ pé ṣe ló tún máa sún wa síwájú. àbí. ó dà bẹ́ẹ̀ ó kárí ọ̀rọ̀ ló sọ. kí ló tún fẹ́ ká ṣe fún un ṣó fẹ́ de Elédùmarè ni ṣó fẹ́ ká rán Elédùmarè kó wá bẹ̀ òun ni. ẹ̀wé wé bóyá ìfàlà nílẹ̀ ta ni ó rí ara ńlá nílẹ̀ tí ó rí gbadé nílẹ̀ tí wàá sọ pé Àlàní ló wò ń kó òun fi jọba gbadé tẹ̀ ń wò gbogbo apárápátá la mọ̀ gbadé kàwé gbadé dùn wò lójú ó ṣe é rí mọ́ọ̀yàn gbadé mọ́ọ̀yàn gbadé tún lówó lọ́wọ́ èyí ó wà rẹ gbadé yóò ra lánìí yóò wà tọ́ka sá lánìí. ó tiẹ̀ dé mi lójú gbangba pé tírú gbadé yẹn tó bá fi lè bọ́ sórí ipò ọba ìdàgbàsókè tó yù ìkoro ó máa wà ní ìlú wa yìí bẹ́ẹ̀ tó yẹ pé kò tiẹ̀ tí ìjọba àyẹ̀wò gbogbo nǹkan tó ti ń ṣe káàkiri. Ah! ẹ ọ̀rọ̀ lẹ́nu òsì ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ ó ṣe mí bí kí n kọ́lé fún yín. ẹ wo bí kí gbogbo ẹ wá wà láyé sí ètò ti bẹ̀rẹ̀ sí ní tòkàwá gbégbèsè nìkan ó ní ṣé àmà ni mo kọ́ ni tí bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kọ́ ṣe gbogbo ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ kọ́ bá bọ́ sórí àga bàbá ẹ̀ kí àwa náà ká máa wá gbáyùn òbí ra ṣúgà a máa dunnú kí gbogbo ẹ̀ máa lọ. ẹ kí ló tún kù omi gbóná ìpẹlẹnu ọwọ́ ìpẹlẹ sàkèké ẹ̀yà ṣe gbogbo ẹ̀ pápápá. Hmm. lọ́rọ̀ bá parí. ẹ̀gbọ́n mi ṣé ẹ̀yin pé nǹkan tó ń ṣe òṣì lẹ́ ń ṣe ó dẹ̀ máa lẹ́yìn máa lẹ́yìn. bẹ́ẹ̀ ni òṣìṣàn èmi ló sọ pé mo ń ṣòṣì o ò ní respect mọ́. ẹ̀gbọ́n ṣé kọ́tẹ́ ń ṣe dáa ni ẹ eh, ṣe lè gbà kọ́ ṣe rẹ̀ fáwọn àbúrò yìí ah. ṣe lè gbà ní. wọn ò lè ṣe irú ẹ̀fẹ́ yìí. kẹ́ máa fògùn lọ́wọ́ lọ́wọ́ mú kẹ́ máa bá wọn sùn. farabalẹ̀ wọn ò lè ṣe irú ẹ̀fẹ́ yìí iṣẹ́ tá a ṣe pọ́n máa wá gbọ́dọ̀ pọ́n mọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ kò sóní tán. ọmọ yìí nìyí. ọmọ olówó lẹ bá lọ. babe afa mo ti máa ń wẹ̀ ládùúgbò yìí mo dẹ̀ mọ̀ pé mo bìlí pé mo ṣeré ẹ̀ jẹ́ ká jọ máa lọlé gbádùn. Are you insane? What on earth lẹ ṣe tán sínsìn? Oh, tó bá jẹ́ pé wọ́n ní kó wá tẹ̀sítì oògùn lára àwọn ọmọbìnrin tó ti ń tẹ̀sítẹ̀ tó ti ń ṣiṣẹ́ fún ẹ don't ever don't even try to come close to me. Are you mad? Ọlọ́run ẹ̀kọ́ sọ́nà ti dé ó dàbí pé ẹ ti ya wèrè ṣé mi ni ṣòye ẹ jẹ́ ta gómìnà ǹjẹ́ ǹjẹ́ burúkú yìí. Hmm. Gbadé jẹ ṣeun. ǹlẹ́ ọmọ gúnugún orí àpò àkàlàmọ̀gbò lọ́rùn oṣè tẹ̀ǹtẹ̀rẹ́ nìkan ló balẹ̀ níran bàbá yín tí ń jẹ̀ fún akọni ẹ̀yin lọmọ yán bíi ló lu ọmọ àgbà tí yàrùn ọ̀dẹ̀ ṣára rẹ ti balẹ̀ ara tí ń ruwó òru ọmọ mo ti wí fún ọ ṣó orí gbẹ́rẹ́ òun òdìndé wákàtí márùn-ún ni ó fi ru ọ lára ńgbò bá ti wá ṣiṣẹ́ tán tí wákàtí márùn-ún bá pé ara rẹ̀ ó balẹ̀ mo wí fún ọ ńjọ́ sí mo pé díẹ̀ ọmọkùnrin ò tó èwo ló ń wò lọ́wọ́ mi yìí ó dàbí àdó àdó ni wọ́n pé orí àdó ló bàdó yanṣẹ́ ńlá akèrègbè bàbá tó bí omi náà yín pọ̀n ń gbà lọ́wọ́ mi kó o wá fi lé ibi dèdè ibi tí ìdodo rẹ̀ ń bẹ tó o bá ti fi lé kó o jẹ́ ń bọ́. tó ìbá bàbá mi olúbíkẹ́ àkọ́kọ́ tó kọjá wé o ọ̀rọ̀ gbọ́ndù ẹ̀bọ̀dá ńlá mo rí bàrẹ́ o. ìbàsọ ìbíkí tó kọ́ wa gbò àdìfanlá mo rí bàrẹ́ o. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ fún mi lọ́dún lẹ́tẹ̀ mí nífà ẹ pé olú fárí kéńgé àgùntàn wò mẹ̀sàn bó bá rí bẹ́ẹ̀ ijú ọkọ mi dà. baba kí ló rí. mi ìrádùn mọ́. o rádùn. àdó ti ń gbénú rẹ ó ti wọnú rẹ ó ti ń gbénú rẹ ó ti ń ṣiṣẹ́ nínú rẹ báwọn o rẹ òkú ọmọnìyàn ṣe àṣekágbá yìí tá a fẹ́ ṣe lónìí náà gbogbo ọ̀rọ̀ tó kù o tún dọjọ́ iwájú ó rí i àbúrò ẹni tó pòun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni gbàdégẹ ṣe yín mọ rìn kó mọ yan gbàdégẹ ṣe ó ti jọba gbàdégẹ ṣe mọ̀rádé lórí rẹ̀ gbàdégẹ ṣe. Ah. ẹ káàbọ̀ ẹ kú rìn báwo ni gbogbo ọmọ ẹ tí ẹ wá gbogbo ẹ ẹ fẹ́ wá wò mí rárá. ẹ má bínú sí ọmọ mm. ẹ mọ̀ pé ìlú òyìnbó tí yóò bá ṣiṣẹ́ kò ní jẹun àtọkùnrin àtobìnrin a gbọ́dọ̀ ṣiṣẹ́ ìyẹn ló dín fáfún olórin kan tó ìlú òyìnbó wà ṣe jámájámá kó tó já òótọ́ ni. màámi mo ṣàmọ̀ pé máa kọrin ṣáá <laughs> ẹ̀yìn àtòrin. àmọ́ ṣáá síbẹ̀ náà gbà ó ní má kú ó ní ṣé ọmọ pé olórí kì í sọrí olórí ayaba ni ẹ. Um, mọ́mí Mirabel kí lẹ bá Mirabel. what's that? ta ló gbẹnu ẹ sọ̀rọ̀ nsìn mami ṣé mo kọ́ ọmọ yín ìbàjẹ́ gan ó ti bàjẹ́ jù no no. kí ló jù. o oh, ẹ mọ nǹkan tó ṣe àbí ó mọ̀ pé mo lọ gbéyàwó mi láti airport ìgbà tá a dé ó kàn kí wa gan-an níta mẹ́yẹn kò bá fọwọ́ kan ẹrù kankan tá a fi kó gbogbo ẹ̀ wọnú ilé tán kò béèrè pé kí ni kó wọn fà ẹ̀ wá jókòó tí wàá sìn òun dá sọ̀rọ̀ ta ló pè ẹ̀ sí. no no let me talk to her mm. she's too she's too spoiled ó ti bàjẹ́ jù tó mm. wá wúlò fúnra rẹ̀ gan bó ṣe wà i wonder tó bá lè wúlò fúnra rẹ̀ bóyá ló lè wúlò fún màmí débi tó bá wúlò fórílẹ̀-èdè yìí o kàn ṣe yamayama kàn ṣe yàtìyàtò káwọn ọ̀rẹ́ wèrè kan ẹ máa ma ṣòṣì káàkiri ìlú obìnrin dẹ̀ ni ẹ ó ń ba ẹ lọ ta ló sọ̀rọ̀ tó ṣe yẹn ẹ eh, bá wọn gbé báàgì kan wá bá okay mama iye ọkọ will you shut your mouth. Eh, tí bá need omi màá màá stop. ta ló ń bẹ sọ̀rọ̀ tó ń jẹ chewing gum tó ń ṣẹnu pàkàpàkà níbo ni ẹ. we are starting from here leave this place. Mommy, please. I say leave, leave this place are you normal. ìdè náà ìdè náà ìdè náà. ẹjọ́ ẹ̀kọ́ ṣẹ́rí ṣẹ́rí ẹ lè ṣọ́ọ̀ pé kì í ṣe kí change ọmọ ní hospital. ó ti sú mi ògbọ́n náà ló máa gbà ní àmọ́ díẹ̀ díẹ̀ ni. Ah, a máa ṣe díẹ̀ ni o a máa ṣe díẹ̀ ni ẹ̀. no má bínú jàre. a máa ju yín ṣe kò ní ṣílẹ̀ tẹ̀ orí adé á gbé ẹ́ àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n á jẹ́ ojú ẹ ṣe kó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. <laughs> pẹ̀lẹ́ eh, ẹ lè lọ dúró ní eh, waiting room a máa ríra later. kò sí wàhálà eh, ẹ pẹ̀lẹ́ yín ìlú mòye mo kí yín <laughs> a dẹ̀ máa ju gbogbo wa ṣe o ṣẹ̀rí inú mi dùn ayọ̀ mi kún. <laughs> coronation tó lọ yẹn ó jọ mí lójú èmi ò mọ̀ pé ẹ ní nǹkan nípamọ́ tó tó yẹn fún mi o <laughs> olóyè ọ̀tún ah! olóyè ọ̀tún ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà. èmi kọ́ ọlọ́run ni. àtúnwá fi wọ́n ṣe chairman committee ah! nígbà tí àwọn committee yẹn bẹ̀rẹ̀ sí kó ẹ̀bùn wọlé. Hmm tó ń kó ẹ̀bùn wọlé tí mò ń rí mọ́tò lọ́tù tí mò ń rí mọ́tò lórí ah, ọ̀tún. èmi náà wá jọ yín lójú bẹ́ẹ̀ ṣe jẹ́ kójú tèmi yìí ojú òní tèyìn láéláé ẹ á dáa fún gbogbo wa ẹ ṣe gan ẹ ṣe gan ẹ wo ẹ̀yin ìlú mòye mo fẹ́ gbà yín níyànjú mo dẹ̀ fẹ́ bẹ̀ yín máa fẹ́ kájọ sọwọ́ pọ̀ kájọ ṣèlú yìí ẹnìkan ń jáwádé o aṣẹ́wó nírú wa ìfẹ́ pa láìsí òǹtẹ̀ ẹ̀yin olóyè inú ẹ̀ mo fẹ́ kí àwọn aráàlú kan mọ̀ pé àjọ fọwọ́sowọ́pọ̀ àgbègbè hmm, ọwọ́ kan ò gbẹ́rù dórí tá a bá jọ sowọ́pọ̀ báyìí òṣùṣù ọwọ́ òun ló ń jó òun èmi ò ní fẹ́ ká ní ìkùnsínú láàrin ara wa ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan tèmi bá pàṣẹ kẹ́yìn bá mi ṣe kíni ẹ kì í ṣe pé mi ò ń ṣọba o ṣùgbọ́n kájọ ṣèlú òun ló múlù dùn bẹ́ẹ̀ni <laughs> ṣe ló dáa fún yín kábíyèsí ìfọwọ́sowọ́pọ̀ náà là fi rẹ́yìn ìwà ìbàjẹ́ ẹ tí iwájú bá ti ṣáájú báyìí níṣẹ́ nípa mọ́ tẹ̀lé. kò sí tẹ̀lé fẹ́ dáwọ́ nínú ìlú yìí bá ti wí báyìí ǹjẹ́ ti tẹ̀ ní. bẹ́ẹ̀ni ìtẹ̀rí lọ́wọ́ wa ìgbà. ọ̀tún. kábíyèsí hmm. àsìkò tí yín á tù wá lára. àṣẹ ó jẹ́ tí ń tù wá lára. bẹ́ẹ̀ni. àmọ́ àwọn ibìkan tún wà tó yẹ pé àyè mú yín dé. Hmm. bẹ́ẹ̀ni àwọn òbí kan wà tó yẹ pé a máa jẹ́ kí ẹ mọ àwọn kọ̀ọ̀kan báyìí. ẹ ẹ jẹ́ ká sọ gbogbo ẹ̀ ká fi hàn wọ́n bí o ewu làbúrò tó ń lọ bìkan lọ́ máa fi nǹkan kọ́ wọn nù ẹ dé o. ìyálóde àwọn egungun lobìnrin lè ṣe àkílẹ̀ ń sọ yìí ó níbi táwọn ọkùnrin àwọn olóyè ọkùnrin tá a gbọ́dọ̀ mú kábíyèsí dé a gbọ́dọ̀ mú wọn débẹ̀ kí wọ́n tẹ̀bẹ̀ kí wọ́n rìn bẹ̀ kó tún wá wọlé síbẹ̀. èyí tí mo fi gbádùn olóyè mi nìyẹn <laughs> torí pé ṣe tí àwọn ọ̀dọ́ bá ń tún lù tó àwọn àgbààgbà lè rò pé báwo náà ṣe ń ṣe yìí torí pé ajá àsìn lomi ewúro sin ilé ẹ máa fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan fún mi màá dẹ́ fẹ́ kó jẹ́ yín náà lẹ́ tún máa ṣe aṣíwájú bẹ́ẹ̀ ẹ bá mi pe gbogbo àwọn ọ̀dọ́ ìlú ẹ pè wọ́n jọ ó wù mí ká ṣe àjọyọ̀ pẹ̀lú wọn bí ọjọ́ márùn-ún àbí ọ̀sẹ̀ kan kán pe àwọn eléré tó wù wọ́n àwa gan ìkú òǹta o kò bá jẹ́ wíṣkì níní bó jẹ́ dèbìdò ni bó jẹ́ bọ́nà àbọ̀mọ́ sàásù ṣe ẹ bọ́ lábìdé náà sí ẹ kó wọn wá lu yìí ẹ ń kájọ pizza pizza ẹ kájọ ṣàbàyè ó ní dàrú ṣe lọ́sẹ̀ kan yẹn ká ṣe gbogbo ohun tó yẹ ká ṣe kí lẹ ní ìyá wọ́n ní bí sáà ti bọ́. bẹ́ẹ̀ náà wúlò bẹ́ẹ̀. ẹ mú kájọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan yẹn ṣe mọ̀ pé àwọn ọ̀dọ́ tí ọ̀rọ̀ bá rí báyìí wọ́n rò pa máa ń pa àwọn tìṣẹ́gbẹ́ kan ni ṣùgbọ́n tá a bá kọ́kọ́ fi ọ̀sẹ̀ kínní tá a fi ṣe tiwọn gbogbo táwa náà bá ń fẹ́ olórí tí wọn ní bá wa fẹ. ayé sí wọn tàbí. òòṣà tí a tá a bá ń lé ọmọdé sẹ́yìn bẹ́ẹ̀. irú òòṣà bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ parun. yóò tiẹ̀ tètè parun ní. yóò tètè parun bẹ́ẹ̀. olórí ẹ bá mi wọlé kẹ ẹ jẹ kí ẹ ti yé yín. ẹ ẹ ti ṣe yín. a bá ṣe a bá ṣe. ẹ ṣe gan ẹ̀yin investors wa ẹ kú àtótónu àtàárọ̀ ṣé bí n tẹ́ ẹ fẹ́ òjú bá náà lọ ó máa di ṣíṣe láṣẹ Elédùà ẹ fọkàn balẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ṣèpàdé pẹ̀lú wọn kẹ́ ẹ jẹ́ kó yé wọn wípé wọ́n láti gba àwọn ọmọ Olúwa ìṣiṣẹ́ ní dandan torí wọn ò lè gbèrú nǹkan bàǹtàbàǹtà ìwá sílùú yìí káwọn ọmọ wa má lè jàǹfààní ẹ̀. kábíyèsí kò sí wàhálà ó ti di ṣíṣe bẹ́ẹ̀ ni kábíyèsí kákan mọ ìgbà tí a máa ṣèpàdé. èyí ah! tó kù ó wà lọ́wọ́ yín àti wọn ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pète àti pèrò ìpàdé ọ̀hún. ẹ ẹ ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí o <laughs> ó ti yé yín. ẹ ṣe fẹ́ náà lè ṣe máa ṣe àbáwọn ṣèpàdé àá ṣiṣẹ́ náà bó ṣe tó àti bó ṣe yẹ inú wa dùn pé ẹ ti fún wa láǹfààní Hmm. wípé ká lọ ṣiṣẹ́ yẹn fún yín àwa náà wá ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó yẹ pé inú ẹ̀yin gangan á dùn. tí n bá wa nígbàgbọ́ nú yín ta ni màá nígbàgbọ́ nú ẹ̀ ẹ̀yin náà lájọ ṣe ẹ wo ẹ fọkàn yín balẹ̀ o gbogbo ń tẹ́ ẹ fẹ́ ó ti gbójú ọwọ́ <laughs> báwo la ṣe ṣe àlejò. balógun ah, wo nǹkan tí kábíyèsí ṣe ó dùn mí gan o ó dùn mí o kí ló wáá dé tó yẹ pé ọ̀tún àti ìyálóde ìkànnì kábíyèsí pè síbi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ dálé ṣẹlẹ̀ sílùú wa nǹkan tí ò da ò da kò da rárá kò hmm. tiẹ̀ da. n tí ò da ò da kò sì ládàpè kò da náà ni ọ̀rọ̀ ọ̀hún dùn èmi gan-an bí ẹni fìgbọ́n sọ ògiri ni ṣùgbọ́n yorùbá ní òsì ń bẹ̀ òní báwo wọ́n ṣe pín in èmi fẹ́ kó o jẹ́ kí àwa náà súnmọ́ kábíyèsí káwa náà sọ ẹ̀dùn ọkàn wọn ká mọ bá ṣe ṣe àlàyé fún kábíyèsí tá a fi dànù kábíyèsí. balógun sórí ijó òwúyè gangan ni ara ti ń fu èmi o nítorí bó ṣe jọ ń rẹ́rìn tó ń fẹ̀ gbẹ́lẹ̀gbẹ́rẹ̀ tó ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ síra wọn létí àti gbáyé nára ti ń fún mi pé ó dà pé ọ ń bà kàn bọ̀ ṣé wàá rí ibi tó já sí sìn. wòmí wọn bí mi lé ọ kò pé n fẹ́ràn rẹ ọ̀tún ó yẹ kó o ti mọ̀ pé onírúkèrúdò ni onímàdàrú ni àríjẹ níbi ìdàrú tí ń pera ẹ̀ léèyàn re ni ẹni ọ̀rọ̀ òsì yé tí ń ná ọlọ́rọ̀ lọ́rùn ni bó ti wà yìí bó ti wà yìí táwa náà bá tá a bá súnmọ́ kábíyèsí tá a bá súnmọ́ kábíyèsí a mọ̀ bí ọ̀rọ̀ ń lọ. ṣe é gbóná hmm. tí ò bá ṣe pé à ń ṣe dáadáa sọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ láàfin bí tí wàá ṣe máa di sọ̀rọ̀ nìyẹn tí tá gbọ́ kọ̀ọ̀kan òótọ́ ọ̀rọ̀ ni àdúpẹ́ fọlọ́run ìpè àgbọ́ ṣó ti yọ. Hmm àfi káwa náà wá bá ti dé ọ̀dọ̀ kábíyèsí ká di ààyò rẹ̀ ní tipátipá a lè mọ mọ̀ntà bá ṣe. tiẹ̀ dúró náà ká sọ lóòótọ́ àti lódodo ṣé ọ̀tún àti ìyálòde nìkan ló gbé kábíyèsí lórí ipò eh. ká sọ ibi tọ́rọ̀ wà sọ́wọ́n méjèèjì yẹn nìkan ló gbé kábíyèsí débẹ̀. kò rí bẹ́ẹ̀ ẹni ah. tó ṣẹlẹ̀ ni pé bí ẹ bá ń wojú irú wọn báyìí ó mọ̀ pé òkótòrò ni irú wọn tí ń pe ẹgbẹ́ rẹ̀ ní òwòfó béèrè pé ta ló rojọ́ ta yóò fóró ta ń sùn gẹ̀dẹ̀ àròká yẹ dí òfóòrò ta lẹ́ni ó mọ̀ wọ àròká ta yọ abìyẹ́ fòrò fòrò ẹyẹkẹyẹ lọ̀tún tí ń dojú tẹyẹ ẹyẹ tí ń sòkò bàjẹ́ lẹ́gbẹ́ ẹ̀ kó lè bá àrí láyé ayé pamọ́ sábẹ́ àríjẹ nínú ìdàrú lọ̀tún tí ń pera rẹ̀ léèyàn re. àmọ́ nǹkan tó dé mi lójú ni pé bí rọ́bà lọ lógún ọdún ọ̀tọ̀ àbálọ́jọ́. <laughs> Adébíyí pé Adébíyìnpé bí bá ń wo ẹran tí mo da gbogbo ẹ̀ sí ẹ lára mo rorí mi wò pé kò tó wá dáa tó púpọ̀ kí ló ṣe ẹ gan-an ọ ń wọ ọ̀tá ẹ̀ láwo sunkún ìwọ ń wo rẹ̀ láwo rẹ̀ rìn dúró náà ṣó fẹ́ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ṣọ̀tá ni kọ́lọ́ máa ṣe ẹ lọ́mọ ọmọ ìyá Haúsá láti gbàtẹ́gbọ́n ẹ̀ ti gorí oyè tó ti jáde ọba kò yọjú sáàfin yẹn báyìí pé o tiẹ̀ ń lọ wùjọ kan àwọn tí ò súnmọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ẹ gbogbo wọn kúrò láàfin yẹn nígbà tó wá di ìjẹta lẹnìkan béèrè ẹ lọ́wọ́ mi pàdé bíi pé nǹkan mo láti máa wárọ̀ pa ni wípé oyè yẹn lórí ẹ dúró fẹ́ tíráfù tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣetán lójú ṣó dáa kí n máa fọjọ́ orí mi máa kúrò nítorí ọmọ ẹ. Mm. máa lọ. máa lọ. máa lọ máa lọ. níjọ́ wo. mami máa lọ at my own convenient time ṣé rí gbogbo ọ̀rọ̀ oyè oyè kábíyèsí àbí kí lẹ́yìn try láti explain ẹ̀ kan táìmì yẹn mọ̀ pé mo sick ni torí ẹ̀ mo ṣe ń ṣe bí mo ṣe ń ṣe àbí hmm. ah, táìmì yẹn mọ̀ pé rẹ̀ mí ni torí ẹ̀ ni àbí tí mo tiẹ̀ ṣe kí ni mo ṣe nígbà yẹn nu bò ó ṣàrẹ̀ mi ni rẹ̀ mi ni wọ́n mi máa lọ. onírúurú ìgbà tó bá wà kọ́ńfínẹ́ǹsì ni wọ́n máa tó lọ. Yeah, yeah. Babe, it's not now. I don't want to call your number. They are looking for. Kí ló ṣẹlẹ̀? Um, Trudy mi ta, mo bá màmí sọ̀rọ̀ lọ́wọ́. Wá, wá, wá, àǹtí, àǹtí pẹpẹ yóò wọ́n ò láṣọ àgbáyé ni àbí tí wọ́n ọkọ ẹni àbúrẹ́ ni kọ́ ìwọ ló gbẹ̀kọ́ ṣé wọ́n kíyàn létí yín ni ò já wọlé bẹ́ẹ̀ bí ajá tí ò lókù lọ́rùn kó sì bọ́ àtàjàre. ẹ mami babe abeg go wait outside i no dey like this kind thing. wetin wetin be all this one now. èmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló bá lọ ṣáwọn èèyàn rádaràdà tó fẹ́ bá lọ rè. mo mí pé i go to my brother's palace àbí kí bọ́lá ń gbé náà mo máa lọ bẹ̀. o máa lọ bẹ̀ hm, ọkọ mi gbọ́ mi ò fẹ́ kó máa fu àbí ọmọ ìyá wùfà. my brother is stressing you oh my dear. no your brother no stress me na you stress me ọkọ̀ gbọ́n orí mi bẹ́ẹ̀ mi náà ò kàwé o ìwé làgbà ọgbọ́n orí mà ló jẹ́ bàbá wo bí wọn bá gbóyìnbó mo gbọ́dọ̀ gbòlúgi ṣùgbọ́n kí ló dé. Mommy, you are old. Wọ́n gbọ́ngàn ló ń gbé mi lẹ́nu sókè. You are old, I'm coming. Bolódà, ó ń lọ náà nìyẹn. Wèrè tó wá pè ẹ́, ìwọ tẹ̀lé. Ẹ wá gbọ́, kí ló dé? Níbo ni mo ti rọ ọmọ yìí náà? Ṣé mo rìn lóru ni? Èmi ò máa rìn lóru ẹ sọ fábóyún o kò má máa rìn láago méje o pẹlẹmbẹ rí òòṣì èrè o ìyá ẹ ló rìn lọ́gànjọ́ pẹlẹmbẹ rí òòṣì èrè o ìyá ẹ ló. ó má lọ òdúró náà. lọ́wọ́ títí tí ẹ níbi tẹ́ni tó wọṣọ pupa dé yẹn ibẹ̀ ló dé lọ báyìí ẹ ẹ. Big Mama, okay fine. This place will be good. Wonderful. Mama, hmm? Sherry, ilé gangan la fẹ́ and we'll be very glad tá a bá gẹ̀tẹ̀ e, and then gbogbo ilé tó wà ní agbègbè. ilẹ̀ bí ah, ẹ bá dàbí lè kí tẹ̀ ṣe bí tẹ̀lé rà rárá ah, ilẹ̀ tó fi kọ́ táwọn fún wa ń lù ú lì èyí ta lè tà ni mo ti náwó sí fún yín látòbẹ̀ yẹ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ra gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹ ìyẹn la fẹ́ tà ṣé rí eléyìí tó ti wá láti báyìí lọ báyìí kábíyèsí fẹ́ fi kọ́ táwọn olù fún wọn nínú ìlú ni ibi tá ti máa ma ṣe fàájì tá ti máa ma ṣe ló fẹ́ fi kọ́ ìyálòdè tẹ bá lè bá bá kábíyèsí sọ̀rọ̀ a máa ṣe dáadáa fún yín kàn talẹ ibi ìbàyí gangan la fẹ́. kábíyèsí ò ní ta bí n bá sọ àwọn gangan fúnra ara wọn máa sọ pé àwọn ò ní ta ni ah, ah. wọn ò lè ta. èèyàn pàtàkì ní nínú ìlú ìyálòdè tẹ bá bá wọn sọ ẹjẹ ń ja yín tọ́ bá talẹ̀ fún wa a máa fún yín ní two million naira pẹ̀lú mọ́tò pẹ̀lú gbogbo olóyè tó mọ̀ two million naira ẹ fi gbogbo olóyè tó mọ̀ sílẹ̀ olóyè púpọ̀ lè mọ̀ sí lẹ́yìn mi àtọ̀tún nìkan two million naira àti mọ́tò. mọ́tò. Ah! kábíyèsí fẹ́ fi bíbá ikọ́ táwọn ọ̀rọ̀ tí gbogbo wọn lọ́wọ́ tá a máa ti máa gbé bọ́dì ni. ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ àwọn ti two million àti mọ́tò tẹ̀sán yìí. bẹ́ẹ̀ àti olóyè tó mọ̀ sí ọ̀tún nìkan ló máa mọ̀ fẹ́ jẹ́ ah! gbogbo olóyè kan àwa méjì péré ni <laughs> ẹ jẹ́ ń pẹ́ ní kejì mi Money can do anything. <laughs> Ọ̀tún gbé fóònù. Ọ̀tún ó ti zẹ̀ o, ó ti sẹ̀. Wọ́n ti bó káàdì gidi wá fún wa báyìí. Bí mo ṣe wà níbi tí mo wà yìí tí mò ń wò, mò ń wo two million ẹ àti mọ́tò. Mò ń wò báyìí, ó wà níwájú mi báyìí báyìí báyìí báyìí. <laughs> Mi ò ṣeré o, two million fún ẹ àti mọ́tò kan two million fún mi àti mọ́tò kan wọ́n láwọn olóyè kan mi yan hàn àwa méjèèjì ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin olóyè kábíyèsí ẹ kí ni àbábọ̀ ibi tí ẹ lọ léni. kábíyèsí o kábíyèsí o ẹ wo arìn léni gbogbo bí ni mo mú wọn lọ ẹgbẹ́ ṣe tún fẹ́ lè ṣe ilé ilé ìdá fún yín ṣe ẹ fẹ́ lè lè àmọ́ gbogbo bí ta fún wọn pátá wọ́n ní kò wù àwọn o ńgbà tán wọ́n á rí ilẹ̀ kan wọ́n bá ní á ilé ilé ìwù àwọn àwọn fẹ́lẹ̀ ńgbà tí wọ́n náwó sílẹ̀ kábíyèsí ilẹ̀ ìlú náà lọ́wọ́ sí o. ṣé e ṣe ilẹ̀ tí ìlú fẹ́ fi ṣe town hall. òun náà ni òun ni. òun ni. wọ́n ṣàṣọwó. wọ́n máa sanwó. wọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àtà fún wọn ká dẹ̀ kọ́ town hall síbòmíì. Hmm àmọ́ kábíyèsí àbò gbàgbé ni ọ̀tún pé wọ́n ní àti gbogbo ilé tó wà lágbègbè ibẹ̀ làwọn máa ra gbogbo ẹ̀ pọ̀ àwọn ṣetán láti sanwó gidi. wọ́n sọ bẹ́ẹ̀. gbogbo ilé agbègbè. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́ iṣọ́ ni. wọ́n á sanwó gidi. ẹ̀yin olóye kábíyèsí ẹ̀kọ́ ti fojú mi mu hàn ẹ ṣe lọ bá àwọn tó nílé sọ̀rọ̀ pé àwọn àjèjì tó fẹ́ wá ra ilẹ̀ ń lu wa o wọ́n ṣe tán láti ra lé wọn kán sì fún wọn lówó. Hmm, kábíyèsí àtò bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ fún wọn torí ẹ̀yin lè nílùú ẹ̀yin lè làṣẹ àṣẹ tẹ bá dẹ̀ pa ló gbọ́dọ̀ gùn ẹ̀yin lè lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ gbọ́ wọn ní yóò mú yín padà. bẹ́ẹ̀ nítorí ọba ló ba lórí ohun gbogbo. ìyá ló dé ẹni bá mọjú oògùn ní ń pa bìnírè ẹ̀yin ti mọ àwọn ẹni ìlànà kó tó dé yín ẹ mójú wọn jèmi lọ hmm. ẹ ṣe súnmọ́ wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ pẹ̀tù sí wọn nú nígbà tí ìṣe pé wọn ò ní fún wọn lówó wọn fún wọn lówó á sì fún wọn lẹ́ẹ̀mí. ẹ àmọ́ kábíyèsí ẹ mọ̀jà làágùn jìnnà iṣẹ́ balógun ni ẹ̀jẹ̀ arán balógun kó lọ rè wí fún wọn. òótọ́ ló sọ ah, ah. ẹ iṣẹ́ balógun ni aṣíwájú ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun. <laughs> Ah, ẹ má ṣe yọnu ẹ wo n tí mo bá wa ẹ jẹ́ n kọ́kọ́ yanjú ẹ nù ẹ tí n bá tiẹ̀ mú nǹkan ẹ jẹ́ yanjú ẹ nù ẹ ṣe ẹ kú àlejò wa ẹ ṣe. ọtún bàbá ọtún ẹgbẹ̀lẹ́. ẹ kú gbádùn. àwọn ọmọ nìyẹn o. ṣẹwà òkè. àmàdúpẹ́ àdúpẹ́. ẹ kú gbádùn. ẹ o ẹ ẹ̀yin mà ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ̀yin ní ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ń jẹ́ káwọn gbádùn ẹ̀yin lẹ ń jẹ́ káwọn tí wọ́n jọ lọ. bàbá mi Ọlọ́run ló tọ́jú gbogbo wa. Ọlọ́run Ọlọ́run ẹ ẹ sọ pé ẹ rí mi ẹ ó yẹ kí n pè yín lórí fóònù ni àmọ́ mo rí pé ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ orí fóònù ló jẹ́ kí n wá yọjú sí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi ni tẹ́ ẹ ní tí kábíyèsí bá ti gbà hmm. ipe ibi tẹ́ fẹ́ ralẹ̀ sí i tí kábíyèsí bá ti lè yọ̀ǹda kẹ́ ralẹ̀ síbẹ̀ ẹ fún wa ní two million àti mọ́tò tuntun àwa ti ṣe tọ̀dọ̀ tiwa o tọ̀dọ̀ tiyín ló kù báyìí. honestly ah, ah mi ò mọ̀ kó máa yábàá bàbá ọ̀tún. Ah, kí lẹ̀ ń sọ yìí ah, ah. ẹ wò ó ẹ mọ̀ pé ẹni tèmi ọ̀tún bá ti sọ náà lù kò sẹ́ni tó tó yẹ wò ó. mi náà rí bẹ́ẹ̀. ẹ wo owó àti mọ́tò dà. bàbá ọ̀tún. èmi nìyẹn. bàbá èmi nìyẹn. ta ni ó bá mi wà báyìí o báwo wa mo ṣe fẹ́ wa mọ́tò délé o eh, màá gbé náà ní àwọn dọ́kúmẹ̀ntì lẹ̀ ń kọ ẹ máa mú ìwé wá. ìwé hmm. ẹ wò ó ìfọkànbalẹ̀ ṣé èmi ọ̀tún ọ̀tún sọ̀rọ̀ nílùú yìí ẹnìkan wà sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ni ẹ̀yin kábíyèsí ti láwọn ta fún yín ẹ̀yin ẹ fọkànbalẹ̀ ẹ bá ń kówó àti bí inú ọkọ̀. ọ̀tún ó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin máa kówé fáwa àwọn máa fún yín ní two million naira pẹ̀lú mọ́tò ẹ̀yin á máa gbé lọ àwọn náà dẹ̀ máa kówé lọ ẹ ṣe gan. lọ́gbọ́n tó fún mi. ẹ má bínú ẹ jọ ah, ìwé ìwé náà tún ní kí n mú wa. tó bá ń ṣe bẹ̀ nàìjíríà gùn lé rí báyìí. ìwé ilẹ̀ tó bá sáyẹ̀lì àtàwọn kàkà nínú wọn ìfẹ́ mi. ha ha ìwé tí ọba tọwọ́ bọ̀. exactly bí kí ni ọjà àtẹ̀yìnbá bí ibú mi ò fowó mo wá báyìí ha mo gbé wọn béèrè ìwé kọ́kọ́ lọ́wọ́ mi ẹni tí mi sì rò pé yẹn ti ọwọ́ two million àti mọ́tò tí mo máa gbà lọ ayé mo ń yá dáadáa wà lórí rẹ̀. bàbá olóye kí n kìlọ̀. olórí ṣé àti late by time. Hmm, àti late tí queen bá ti dàgbà agbo tí lè bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ah, kábíyèsí o kábíyèsí o orí àṣẹ eh, a máa ju yín ṣe àṣẹ o àṣẹ àṣẹ báwo wà ní ibi bẹ́ẹ̀ ni ẹ ti ṣe tán tẹ́ ẹ máa fún wọn lọ́hùn wọn máa gbàgbé o. èmi ẹ wo a máa ṣojú yín dáadáa ni tá a bá débẹ̀ àṣàdì nǹkan tẹ́yìn gan tí ẹ fẹ́ ṣe èmi gan personally ẹ má jẹ́ sọ̀rọ̀ jù kábíyèsí. ẹ fi iṣẹ́ mi jẹ́ lọ́wọ́ ẹ dá fún mi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ní ẹ ẹ ní ní ṣe ẹ ní ẹ sọ fún wọn pé mo wà pẹ̀lú wọn o. ó dàbọ̀ kábíyèsí àti ẹ̀ ó dàbọ̀. ó dà ó dà. kábíyèsí wọn ní àkínfọ̀rọ̀ lè sọ̀rọ̀ ètò tó gbàgbé nígbàánu mọ́jú mo lálàá kan. àlá. aláyẹn dẹ̀ bà mí lẹ́rù. ṣé o lè rọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ó yà rọ. wí pé bàbá yìí ìyẹn ẹ̀gbọ́n yín kò tí ì dẹ̀yìn lẹ́yìn yìí o. mi ò jẹ́ kí n fi sórí òun sùn kábíyèsí torí ẹ̀ ni wọ́n ṣe ní kí ṣàlàyé fún ó yẹ kó ti yẹn jù bí mo ṣe sọ lọ. olórí. kábíyèsí kí ló dé tẹ̀ ń rìn. olórí ṣòro bọ̀dá àlà ní ọ̀rọ̀ bọ̀dá àlà ní etí ọ̀gẹ̀dẹ̀ ní kó tó ń tà ń yọ àdàbẹ̀ ṣòrí nílẹ̀ yorùbá àbí ní ilẹ̀kílẹ̀ kò sẹ́ni tó lè pèrò àti ṣàbùrú fọ́ba ẹni bá gbìyànjú láti ṣe ibi fọ́ba orí ara ẹ̀ ló fẹ́ ṣe ibi lé wo tí wọ́n yẹn ti di àfìsẹ́yìn tẹ́gùn fìṣọ kò sọ̀rọ̀ lórí ẹ̀ ìwọ máa wá lọ ibi tó ń lọ aburú kan ò ní ṣubú tẹ̀ wá ìwọ máa lọ ẹ ẹ ṣáà jẹ ká wá àkùnṣe sí i. kò sí wàhálà. mo ti dàbí ẹni taking fish. alo ọgbọ́n kí ni èyí lẹ. ẹ tọwọ́ bọ̀. èyàn yìí dàgbà sí tí ò bá mọ̀. balógun ẹ tọwọ́ bọ̀. kábíyèsí ẹ mọ̀ sí. gbogbo wa náà ni. ẹ tọwọ́ bọ̀ ẹ tọwọ́ bọ̀. Il est complètement musulman. Mmh. Continue. Ah, ah, ah. Ah, ouais. ẹ tọwọ́ bọ̀wé. ẹ tọwọ́ bọ̀wé. n bọ orí pé mi náà ti tọwọ́ bọ̀wé. kínní kan ò ní ṣàgbà lójú fìrí ẹ tọwọ́ bọ̀ ẹ wò tẹ́ ẹ bá dẹ̀ lè sáìn bóyá kán wá ínkì fún yín kẹ́ lè tẹ̀ka. Ah, ah bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ọgbọ́gbọ́ wọn náà kàwé. Ah, ah. káyébí ni. bàtẹ́ èyí ó ní bẹ́ẹ̀ ṣe ń tọwọ́ bọ̀. ṣe é pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí náà la ń ṣe àbíkú bẹ́ẹ̀ ni ọlọmọdé ń dáhùn ẹwọ mi ló. ká ṣe bí wọn ṣe ń ṣe. kó lè bá ẹ mo ṣe kó rí. egun lani ń kẹ́yìn ìgbàlẹ̀. a kó máa ju wa ṣe. ẹ bù ìbòlá. tọ́pẹ́ yín rè. ibi. ẹ ẹ kàkà sí. ẹ ẹ a sì wà lórí ìtẹ́ iná. ẹ wà mí. a sì wà lórí oyè ẹ̀yin náà. àwọn ọmọ tó ń bẹ láàfin dà ní akọkùn mi wá. kí ló ṣẹlẹ̀. kábíyèsí tó pọ̀ lẹ́jọ́ wọn. àwọn ọmọ tó ń bẹ láàfin dà. kábíyèsí. kábíyèsí. kábíyèsí kábíyèsí mú wọn. kábíyèsí ló lè yọ kábíyèsí. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí mú wọn yìí. ṣékùsẹ̀ kò dọ́lọ́ kò dọ́lọ́ kábíyèsí kábíyèsí kò dọ́lọ́ kábíyèsí kábíyèsí ewu ni bẹsẹ sí i kí ló ti pèlè yìí. ajá ló bá dára ẹ̀ lọ wájú òbí náà. ẹ̀rọ wíríwírí bọ́ mi o. Mhm. bákan náà ṣì ni o. bákan náà ni. bákan náà ṣì ni. olódùmarè o. kódà ah! ifá tó wọn mọ mi máa lọ. ìyá wa olódùmarè ò ní jẹ́ kálàbọ̀rún dẹ̀ wò ó àmọ́ ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ti ṣe rò ṣùgbọ́n tó dá mi lójú ni pé lágbára olódùmarè ọba wa ò gbádùn. o. ẹsẹ̀ ló fi wọnú ilé yìí wọn ò ní gbé òkú rẹ̀ jáde. fúnra ara rẹ̀ ni ó padà ni ó fẹsẹ̀ ara rẹ̀ rìn jáde ọ̀làyọ̀ àtàlàfíà ẹ jẹ́ àfọkànbalẹ̀. ẹ ṣeun bàbá ẹ bàbá ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹ bá jẹ́ ojú tì mí hmm. ẹ bá jẹ́ kó gbogbo ayé rú fún mi jó mi ò ná lómi ẹ̀yin náà ni. ìyá wa mo pé ẹ fọkàn balẹ̀ olódùmarè ni ẹ jẹ́ agbọ́kànlé nítorí ọba òkè ló mú ohun gbogbo ló sì ń ṣe ohun gbogbo àmọ́ ó dá mi lójú wípé olódùmarè yóò sọ ọ̀rọ̀ ẹnu mi dáṣẹ́. àṣẹ. olódùmarè ò ní dójú tì wá. àṣẹ. àìsàn rẹ̀ yóò fi pọ́n wa ni. ẹ fọkàn balẹ̀. àṣẹ gbọ́ ṣùgbọ́n sùúrù tó lọ́jọ́ ni. prince. ó pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́. àkójọ mẹ́ta o. ọjọ́ kó pẹ̀lú. Ah. a rí yín lé wa lẹ́nu o ṣé o sì. àwọn wà kò yẹ kó rí bẹ́ẹ̀ ah, mo ti dé sí ọ̀dọ̀ yín ó ti tó ṣẹ́jú mélòó kan mo kọ́kọ́ dé lọmọ yín náà jẹ́ kí n páàkì ọkọ̀ mi ó kọ́ bẹ̀rẹ̀ sí sọ wọ́n ń sùn lọ́wọ́ wọ́n fẹ́. Ah, ah. Ah, ok mi mọ̀ pé ìyẹn ni nǹkan tí ẹ̀ ń tẹ́lẹ̀ láti sọ ẹ̀ ní bínú iṣẹ́ tí àrán fèrè ni fèrè sunkún jáde. ẹ̀yin lè sọ fáwọn ọmọ yín pé kí wọ́n jẹ́ kí n dúró. bẹ́ẹ̀ ni àwọn ọmọ pẹ́ kì í ṣe ara wa ń bí báyìí ọmọ pẹ̀lú kì í ṣara wa so mi àmọ́ kan kí lè fẹ́ rí kí lè rí mi fún. ẹ ẹ yín ò dáa èyí tí mo bá wá rí ah, kí ló dé tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ sì ṣe bẹ́ẹ̀. how was that you don't understand me. kí ló dé tẹ́ ẹ sọ yìí pé nínú ìlú tá a wà yìí ìlú yìí ò ní rojú kò ní tòrò oh. tó sì ń rí bẹ́ẹ̀. <laughs> Ah, mi mọ̀ pé èyí tẹ́ ẹ sọ ẹ ni ìyẹn mi mọ̀ ìlú ò lè rojú ìṣe ńlá rojú. Ah. ìlú ò lè rojú kí ló dé. in fact ọ̀dẹ̀ àwọn olóyè gan ò lè ráàyè alábòsí ẹ̀dá nìyí. kí la ṣe o. alábòsí ni ẹ̀ńbẹ́yìn ilẹ̀ dífà èké ń jọ sí abẹ́gbàgbé ni ẹ̀ẹ́dẹ̀ tó dẹ̀ wọ̀nyí ẹ̀dẹ̀ ti fi sọ́ba abẹ́ẹ̀kọ́ ẹ wá ní pé kí ìlú lórí ọba yín mi mọ ọkọ tó ń ṣọba yín mi ò ń kọ ẹ. ẹ mọ torí mo sì ń bọ̀ lórí ẹ. mi ò mọ nǹkan kan pọ ọba yín àmọ́ lórí ti ìlú hmm. ìlú ò lè rojú ààfin ò lè rojú kò lè ráàyè ọdẹ tí ń gùn ò ní rojú kò ní ráàyè. Ah, ah. kí ni tẹ̀ ṣe pé lójú mi ah, wọ́n lẹ sọ bẹ́ẹ̀ mo ní tí n bá ti déwájú yín bẹ́ẹ̀ ní sọ lójú mi ẹ sì wí bẹ́ẹ̀ náà. àkẹ́lọ́ fún ẹni confidence pé mi ní sọ lójú yín ṣùgbọ́n ni mo sọ yìí àlọ́ ọdẹ yín ò lè ráàyè rò pé mo ṣeré. ẹ̀yin náà lẹ jẹ́ kí kábíyèsí wà lórí ìdúró ẹ gbà tẹwàá mọ nǹkan kan pẹ nílùú tó jẹ́ lu àwọn ọmọ bá ńlá fún bàbá yín tó yẹ kẹ́ ẹ wúrú wà tẹ wù síbẹ̀ yìí. thank god ìyá pé ọmọ fáwọn bàbá mi ló nílùú kẹtọ wù wàrà dọ̀nà dọ́tẹ́ hù ìwà jájá tilẹ̀ hù náà èèyàn burúkú ni. ẹ dúró kí ló kí ló ń jọ yín lójú kí ló ń kílẹ̀ gbé tẹ́ ẹ farabalẹ̀. aa ah, mo dira mi lójú fọmọ ba ni ní oyè náà jẹ́ ìdílé ti yín. èmi ò ra oyè wọn mọ ń jẹ oyè ń dilé tiwa ni èmi ò ra. òun bàbá mi láti fún yín lóyè ni ohun bàbá tó bí mi láti fún yín lóye ni ẹ wo báyìí ẹ mọ bẹyìn máa bá mi sọ̀rọ̀ nílé mi lẹwà báyìí o. tí màá mọ fi yẹ bá yín sọ̀rọ̀ kí lẹ fẹ́ ṣe fún mi. ẹ jìyà o. lémi. àyè máa jìyà máa lù yín jàjà tí ni bàbá ìṣeré. babolóye. babolóye. mú dáhùn. ẹ má tẹ o ẹ má tẹ ẹ má tẹ. tí mo bá tẹ́ kí lẹ fẹ́ ṣe. àpọ́nlé àmàlù yìí àpọ́nlé pẹ́ lu ìlẹ̀kẹ̀ bàbá mi ló fi ìlẹ̀kẹ̀ sí yín lọ́rùn lọ́la àwọn tẹ̀ ń jẹ nìyẹn. ẹ̀yin máa lu èmi. ẹ ṣe mi kèémí kù èmi ń bá àwọn fi nǹkan ṣeré tí wọ́n tún máa ṣe kó máa ṣe ni. ẹ̀dùn àbí torí pé mo jolóye ẹ rò pé ṣé ẹ rò pé bóyá èmi náà gbádùn ṣé nítorí mo ti kó ságbádá ah. lẹ́sẹ̀ rò pé bóyá. tẹ ẹ bá ti wá bá gbádá yẹn nínú yẹn wáyé sìn tẹ èdè tẹ dún yẹn lásán ó ti rí eh. bákan lára mi tẹ bá tún ìdè dópin ohun tó bá mú tẹ bá bọ agbára yẹn mọ̀ fẹ́ di àyẹ̀ sísìn. ẹ̀yin máa lu èmi. i'm not i'm not joking. nǹkan bíi ṣẹlẹ̀ rárá lẹ́yìn ìrònú ìjàjà tí o ń jẹ wọn náà ọ̀tún ọ̀tún ọmọ palace ibi tẹ ìjọ tó sí ló máa dó kì í ṣe lémi báyìí náà ìrànjẹ fún àwọn igan wọ́n ni. Alani. àbúrò yìí mo ń jẹ́ ń jàre. ìdí odùládé yìí kí ni tó o mọ̀ nípa ọba wa tó ń ṣàìsàn. <laughs> Eh, eh, eh, ọlọ́run máa ṣàánú mi o mo gbọ́ yín o àwọn ìlú ní gbogbo ẹni tó bá ń ṣe ọba wọ́n ní orí ọlọ́mọ lè dúró hmm. ẹsẹ̀ alùyálù yìí tólẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n ní kì í san fẹ́ san hmm. wọ́n ní kì í wọ̀ fọ́wọ̀ wọ́n ní ìgbájú ìgbámú ní kẹ́ríkẹ́rí yìí bá bọ̀ òde hmm. gbogbo ẹni tí ń bá ń ṣe ọba wa wọ́n tó bá ṣíyán láyé kó lọ gbọ̀bẹ̀ lọ́rùn. ẹ jèrè inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ sọ ẹ̀ bàbá olóyè àmọ́ bẹ́ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ yìí ṣe hàn pé èmi rí ní rí èèyàn mi. bẹ́ẹ̀ ni èèyàn rẹ lọ sí nínú. bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ó dàbí ìgbà tẹ́pẹ́ àbẹ́yìn náà ti pẹ̀lú ọbọ̀ jáwúrà. àwọn ìlú ló ń sọ ò. àwọn ìlú eh, eh, eh, bí mo ṣe sọ lọ́lọ́rọ́ yìí àwọn ìlú náà ń gbọ́ kí ìlú kẹ́tí dáadáa kí wọ́n máa gbọ́ o. ẹsẹ̀ kan mo fi rìn wọnú ìlú yìí o orí ni. Hmm. ẹ̀dùn ṣé àwọn bíyàn lé ọlọ́ba náà bíyàn náà bí mi lé ọlọ́ba ní ìjọ dáláì ti dáyé ni èèyàn méjì mẹ́ta mẹ́rin mẹ́fà máa dùn yìí ìgbà tí yóò ti bọ́ sẹ́mi lọ́wọ́ mo ti gbà fọ́ lọ́hùn kò sí tó kàn mí mo ń bá gbèsè ayé mi lọ ni kó dánwó alẹ́ kí ni kan fún mi gúdà méjì kí n sun ni màá fi fẹ́ sùpù lé lórí. àmọ́ tó wá mú yín tẹ́ ẹ rò ó tẹ́ ẹ mọ ohun tó yẹ kẹ́ ẹ parọ́ mọ́ tẹ́ ẹ wá ohun tó yẹ kẹ́ ẹ wá tẹ́ ẹ rò pé èmi Àlàní èmi Àlàní dẹ́bẹ́dẹ́bẹ́ ẹ ti da kankan mọ ẹ fi mi lẹ o. ẹ ohun tó ní kò ṣe ni. èmi ti gbọ́ èmi ti gbọ́. ṣe ebẹ ṣe ebẹ yin olóyè lẹ accuse mi àbẹ́kọ ẹ ìdúró dùnú náà làwà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí lóòótọ́ ó wá yẹ kẹ́yìn fún ara kẹ́tì ẹ̀kọ́ búra ṣáájú pé lóòótọ́ lóòótọ́ ìwọ ló ń ṣe o tí kì bá ṣe òun kí bá ìṣẹ̀lẹ̀ sí ṣe bẹ́ẹ̀ yín ọ̀rẹ́dà ti sọ èmi àbá yín sọ. ṣé gbọ́ gbogbo ẹnikẹ́ni ni mò ń sọ ó ṣọkùnrin ó ṣobìnrin inú olóyè ni inú ọmọ ìlú ni ló bá ti rò pé èmi ni èmi ń ṣe ọba tálálíbá ni kò dáa fún aláàárọ̀ ní jẹ́ tí onírọ̀lẹ́ bá fẹ́ gbàbọ̀dì olóru àtakò tí olóru bá fẹ́ ṣe bí wèrè àwọn ẹ wò ṣáàrí àmọ́ gbogbo tí mo sọ yìí o tó bá ti wá jẹ́ pé èmi ni mò ń ṣe kábíyèsí gbogbo èpè tí mò ń ṣe kó padà sí mi lọ àmọ́ tí bá ṣe mi orí ara yín lè máa fi gbé ẹ tí mọ̀ kankan gbogbo yín pátápátá ẹ fẹnu họra ẹ fi ẹnu họ ara èmi ò ní sọjú bẹ́ẹ̀ lọ babalóye mo rí iná. ẹ ẹ bẹ́ẹ̀ yóò bá ṣe nǹkan ọ̀tún kò lè kẹ́yìn sẹ́kù lè ẹ wọ́n ń tẹ̀pẹ̀ wọ́n ní òbúra ni ó sì ti búra ẹ wá ní kíní. ṣùgbọ́n pẹ̀lú gbadege ṣínà jọ ń du oyè. kò yẹ mi tó ń gbọ́ wa tó ní káwọn búra ṣé mi ló ń du oyè ọba yìí. tí bàbá bá bínú tó ní ntọ́mọ ṣe ló mú òun sọ ọmọ sínú èrò tínú bàbá bá wá padà rọ̀ inú èrú lè mọ́rọ̀ o. ìtumọ̀ bàbá. ah ìtumọ̀ wá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dáyé ni ẹ dúró ń bẹ̀. ẹ wò ẹ má jẹ́ kó forí kọ́ tí n kú díẹ̀. ọkọ délé you think na yín láàmú why you stressing yourself ṣe bá ti sọ fún yín wípé ó dìgbà tẹ́ bá ṣe proper thing ká tó lè ṣe nǹkan tó yẹ ká ṣe fún yín which is pé kẹ́ gbàwé tí ọba sáìn wá yàrá tó máa ṣe ọdún yẹn ká ṣe fún yín. Ah! ẹ dúró kí kí ni nǹkan tẹ̀ ń tẹnumọ́ báyìí mọ́ ẹ kí ni tẹ̀ ń tẹnumọ́ báyìí ẹ ẹ ṣáà ń tẹnumọ́ kan náà ni àfi tó bá bá tọwọ́ bọ̀ wò àfi tó bá bá tọwọ́ bọ̀ wò ah! ṣé bí mo ti sọ fún yín mo ní kò sí nǹkan kan ẹ gbogbo àwọn olóyè pàápàá láti tọwọ́ bọ̀ wò kí lẹ tún fẹ́ ó dà tó bá jẹ́ ń fẹ́ gbọ́ ọba wà lórí ìdùbú láìsọ ọba ò lè tọwọ́ bọ̀ wé kankan. a jẹ pé a máa dúró títí títí táwọn ọba máa fi yá nìkan tó ṣe business kan. ah Ah, ẹ má jẹ́ àṣìbẹ́ ẹ mọ̀ Ah, báyìí. Ah. àwọn ah. òkè. ẹjọ eh, eh, eh, dẹrùn mo ń mo, mo, mo, báyìí èmi sì rẹ gbogbo tí mo fẹ́ fowó ṣe ló ti wà nílẹ̀ yìí. à ń sọ àwọn ọkọ̀ náà nígbà wọn lóye ti tọwọ́ bọ̀wọ̀ lábẹ́ òfin ni kọ́ bọ́ tọwọ́ bọ̀wọ̀ ṣé kìí ṣe báwọn ará bíi fẹ́ yàn wá jẹ wọn dà ipò fẹ́ yàn wá jẹ mọ́ ẹ wo ẹ wo ẹ wo ẹ mú dàfún mi sórí ìdúró ó dáa ó dáa kí lè fẹ́ ká ṣe báyìí kí lè fẹ́ ká ṣe tí mọ́tò àti owó òfin jẹ́ tèmi kí lè fẹ́ ká ṣe. ṣé lè rí tó máa áàtì bí kábíyèsí tí gbogbo òlu fọwọ́ sí. tí mo bá gbọ́ yín yé dáadáa n tẹ́ ń sọ ni pé bíi adelé. exactly bíi adelé yọ lọ. mo fẹ́ lọ wo àwọn pípín yẹn sálẹ̀ tó ti dá wọn dúró jù. ok. adelé. adelé. Ah, mo ní mo àpò kéré pàṣẹ mo fẹ́ gbà yín ṣe rí ẹni tẹ́ máa yìn gẹ́gẹ́ bí abilé yẹn ó ní láti jẹ́ nípa trust one ẹni tó tún máa gbọ́ràn sí ní lẹ́nu tí ò ní dà yín torí wípé ó má dìgbà tára bá bá yá tẹ́gbẹ́ kan máa bẹ́yìn yọ ṣe understand. mo ti mọ̀ ọ̀yàn kan tí ń lò. láyéláyé bí ò tiẹ̀ lè gbà adélé ni olóyè kí ló dé ṣọ́ràn yín sí mi ni àkọ́bí mi ẹ̀yin náà lẹ́nu kó àjọba òjọba náà tàn báyìí sí wá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ìmọ̀ bí mo fẹ́ wọ̀ ẹ̀ tún wá ní pẹ́ kí n tún mú kejì wá kó tún wá jáde lé kí ló dé kò lè ṣeé ṣe o. ìyọba ó tọ́ kẹ́ ẹ bínú tẹ́ ẹ bá bínú jù báyìí lọ kò léèwọ̀ yọba gbogbo wa la nígbàgbọ́ pé àwọn alálẹ̀ ò fún kábíyèsí lálàáfíà. ẹ wo alálẹ̀ yẹn ni mi fẹ́ gbọ́ ló ṣe yín gan wọn alálẹ̀ wọn alálẹ̀ gbọ́dọ̀ àwọn alálẹ̀ náà wà títí táyì tàn yín wọlé tọ kábíyèsí gbọ́dọ̀ fojú sí wọn ò ṣe dènà de àìsàn yẹn kó bá wọlé sára kábíyèsí ẹ tẹ máa kó gbósí lápò lẹ́wọ̀n àtẹ̀fẹ́ bá tiẹ̀ jẹ ẹ wádìí ilé tí ń síwájú. kẹ̀dẹ̀ máa wo àwa náà dúró gbogbo bíi tá ló pátápátá ni wọ́n ti ń sọ fún wa pé ká ṣáà ní sùúrù ká ní sùúrù pé ara kábíyèsí ó yá ní tí wọ́n ń sọ fún wa nìyí. ẹ ṣe mo dúpẹ́ kò lè ṣeé ṣe ṣá ẹ wá délé síwájú ẹjọ́ ẹ bá kó bá mi. Mm ìyá ọba ṣé ẹ rí títí yín náà làwa ń ṣe ẹ jẹ́ ń ṣàlàyé fún yín kó yé yín ṣé mọ̀ pé ipò adelé bá a bá lọ sọ́dọ̀ àwọn ìbòmíì láti lọ mú ẹni tí ó jẹ ipò adelé ẹ mọ̀ pé tí ẹni náà bá ti wà lórí ipò adelé gbogbo èrò tí ó máa gbà ni onígbàdúrà bára kábíyèsí ó ṣe yá nítorí ó mọ̀ ìgbé tara kábíyèsí bá ti yá òun ò fipò adélé lẹ̀ ẹni náà ò ní gbàdúrà kára kábíyèsí ó yá ó sì ní iye ọjọ́ tíyàn lè lò lórí ipò adélé tara kábíyèsí ò bá tètè yá ẹ̀yin náà mọ̀ pé ó ṣeé ṣe kí oyè kó bọ́ lọ́wọ́ yín òun ló fà tá fi ń ròyìn pé ibi kábíyèsí láàbúrò bẹ́ẹ̀ bá má búrò kábíyèsí tó jẹ́ ipò adélé gbára kábíyèsí bá sì yá òkú ẹmọ náà ni kápẹ́ mọ́nú ńlá kásì sínú làṣà òkú ẹmọ lẹmọ lọ àbí kí lè rò. kò tọrọ wà nú ọ̀rọ̀ tẹ sọ o. ọ̀rọ̀ yín ní làákàyè. kódà a sọ fún un àmọ́ o ẹ ti mọ̀ pàdé bíi pé àṣeyọ̀hún ni o bí hmm. Elédùmarè tẹ̀ ń bá wa sọ fún un tó bá nífẹ̀ẹ́ sí akẹ́kẹ́ gbọ́ hmm. àmọ́ máa bá sọ̀rọ̀. ọ̀rẹ́ kò burú ìyá wa hmm. ẹ má wàá jó pẹ́ tẹ́ fi fún alẹ́ o àgbà yín ò dalẹ̀. kò lè pẹ́ ẹ ṣeun ẹ ṣeun. ifá tó wọn ọmọ mi ohun tí mo bá wí ni kó wí ìwà tí ń bá wù nípò òwù nítorí pé a ti dórí ìta mẹ́ta ọ̀nà àrà a ti dórí ìta mẹ́ta ìdíyakata ò gbọ́ mi. mo ń gbọ́ yín báyìí. kò mọ ṣètẹ̀lé mi o. ṣe báwọn bí mo ṣe ṣeun. kò mọ̀ pé ògùn ní ń kọ́lé iná. No? ògún ní ń kọ́lé iná. ìyá mi òṣòròǹgà ní ń kọ́lé ẹ̀jẹ̀. ìyá mi òṣòròǹgà ní ń kọ́lé ẹ̀jẹ̀. ṣọ̀pọ̀nná ní ń fowó àpáta kọ́lé. ṣọ̀pọ̀nná ní ń fowó àpáta kọ́lé. àkòkòrò lorúkọ ahọ́n. àkòkòrò lorúkọ ahọ́n. arọ̀mìnì lorúkọ ẹ̀dọ̀. arọ̀mìnì lorúkọ ẹ̀dọ̀. bí òwú lorúkọ ojú. bí òwú lorúkọ ojú. gbogbo ohun tí mo bá wí lónìí ó dàṣẹ. gbogbo ohun tí mo bá wí lónìí ó dàṣẹ. òkàrẹ̀ ó yá wá wúre gbogbo bó o ṣe fẹ́ kó rí fún ọba adégeṣin mm-hmm. bó o ṣe fẹ́ kára rẹ̀ dá mm-hmm. bó o ṣe fẹ́ kó borí àwọn ọ̀tá rẹ̀ mm-hmm. ẹ mọ wí gbogbo rẹ̀ mọ wí ọba ìmúǹkọrin bó o bá wá wí tán kó o wá kúnlẹ̀ tì níwájú orí rẹ̀ kó o kúnlẹ̀ kó o gbé ẹbọ òun kó o yíká orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. bámi mo ti ṣe tán. ó kúnlẹ̀ kí n gbé sí ibà mi. ẹ ọ̀yà fi yípo orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. ọ̀kàrẹ̀ wọ́n ní ẹyẹ ń lọ awúnre ẹyẹ ń bọ̀ awúnre ó dìgbẹ̀yìn ká tó mẹyẹ eré ó yá lọ ṣe bí mo ṣe pé ọ ṣe ó mm. ọ̀kàrẹ̀. Hmm. rè kò ní wọ́n o kò ní dàlẹ́ ọ lórí o kò ní jó ọ lọ́wọ́ o. fẹ́ kó gbà sáwọn olóyè lẹ́nu ó nídìí o ó dẹ̀ nítumọ̀ tó bá kọ̀ tó jẹ́ tó lọ́pọ̀ adelé yìí ó léwu o ṣó o mọ̀ yìí pé tí wọn ò bá gbà tó gbé kúrò lọ́dọ̀ wa ẹlòmíì tó bá jáde lé kò ní gbèrè oore sí kábíyèsí torí kò ní fẹ́ hùn kúrò ó fẹ́ kó gbà sí wọn lẹ́nu ọkọ mi gbọ́ èèyàn ọba èmi ò jáde o mi ò ṣe báwo lẹ fẹ́ kí n máa pàṣẹ láàárín àwọn àgbàlagbà yẹn òun nìyẹn bọ̀dá mi ló wà níbi tó sùn sí yẹn orí àìsàn tó wà lọ́ṣìwà yẹn ta ló mọ̀ bóyá ìkan wọn ló fi àìsàn ṣe wọ́n ṣe fẹ́ kí wọ́n fi àìsàn ṣe mí náà ni èmi ò ṣe o. kò sí o àwọn kọ o ṣé báwọn gbogbo náà àwọn fúnra wọn náà sọ pé wọn fà ẹ̀ kalẹ̀ pé kó wá jáde lé àti wípé ọjọ́ orí kọ́ la fi ń jẹ ẹ̀ bí kò ṣe ìmọ̀ àti ọpọlọ nítòótọ́ wọ́n ju ẹ̀ lọ ìwọ ló máa mọ bó ṣe máa máa fún ìwà ní mẹ́lọmẹ́lọ tó ṣe máa mọ bó ṣe máa máa ṣe àtúnṣe ìlú kò sí tó lè ṣe fún ẹ èmi á mú ẹ rìn. ẹ mú mi rìn. máa mú ẹ jáde adira fún ẹwà dàkọ òkúta. ara tẹ dì fún bọ̀dá mi lọ́jọ́ sí ṣe bẹ́yìn náà mọ̀bí tó wà báyìí. tí ah. o fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ ó bẹ̀rẹ̀ gbàùn tí mo sọ fún ẹ. mo ti gbọ́ ẹ fún mi lọ́jọ́ kan kún fún ọ. ìgbà àwọn àjẹkù jọjọ kan lọ. kò ní wọ́n ẹ́. ẹ̀wọ̀n ẹ̀yin girls ọ̀rọ̀ adélé tó ń bá mi sọ. èmi ò lérò pé mi ní interest kò ń mi ṣe wọn kàn stress mi over ẹ̀ nílé ni mi ò dẹ̀ fẹ́ ṣe because ẹ̀rù ń bà mí o. ṣé adélé mi. yes now nǹkan tó dáa ni gbogbo ìgbádùn tó wà ń bẹ ìwọ ló máa máa jẹ ẹ bẹ́ẹ̀ ni dáadáa bò dé máa fi yá Ah, hmm. kò bad. ìwọ ni mo máa gbádùn gbogbo ayé ìyàwó ni mo máa ṣe àwọn ah, enjoyment kí ló ṣe é náà. kí ló ń ah. sọ èmi ò lérò pé ìgbádùn kankan wà nínú ọ̀rọ̀ tó ń sọ yìí o nǹkan táwọn àgbàlagbà ń ṣe kó máa ṣe kò lè sí ìgbádùn kankan ń bẹ o ò ní free o ní ráyè ìjáyé o. nǹkan tèmi náà rò nìyẹn ẹ̀yìnrẹ́ ìyáyé fẹ́ mọ̀ bíi ti báwo ọmọ ọba ni mọ́mísì mi ò bí àmọ̀ sọ fún yín ṣe rí mi jẹ́ kí n mọ̀ wípé ipò ọba tiẹ̀ dáa pé torí gbogbo àpọ́nlé ayé yìí máa gbà ọmọ kékeré àti àgbà àtàrúgbó wọn máa pọ́n gan kábíyèsí pẹ̀lẹ́bí wọn máa kábíyèsí àgbàlagbà kábíyèsí give that wà owó wà bẹ́ẹ̀ wọn máa rí oríṣiríṣi. kò sí ìgbádùn kankan bẹ́ẹ̀. gbádùn wa ń bẹ gẹ́gẹ́ bó ṣe o ṣáàlì débẹ̀ kò gbàgbé àwa. Ah, tó bá jẹ́ ẹ̀yìn mi ò lè gbàgbé ẹ̀yìn gúnz ṣáájá fẹ́ gbàgbé ìrù díẹ̀ ni in fact ẹ̀yin lẹ́yìn ẹ̀yin ìjòyè mi. ẹ dúró mi understand talaja tani rù díẹ̀ torí kò yé mi. Ah, iná ni rù dí mi náà. irọ́ èmi ò ṣàjà wọ́n lè jájá ṣá. mo máa ń ta àjọ kájà pọ̀ náà. èmi ò ẹyọ ah, mi kúrò mi ò lè jẹgbẹ ẹ̀yin lajá mi ò ṣàjà. ibi ta súnmọ́ yìí ò dáa tó ẹ jẹ́ ká fi sísàlẹ̀ omi kíyà yẹn lè túbọ̀ jẹ́ dáadáa sí ah, ìyá yìí máa pọ̀ jù ibẹ̀ yẹn ìgbẹ̀yìn ayé mà ní ẹ̀mí ẹ̀ má lè bọ́ sí i. ẹ ṣebí nǹkan tó mọ olúwerí fẹ́ náà nìyẹn. rárá o nǹkan tó mọ olúwerí fẹ́ kọ́ nìyẹn ó ní pé ká máa fìyà jẹ díẹ̀díẹ̀ nì títí tèmi máa fi bọ́ lára ẹ̀. ẹ wo olúwẹ̀rí ẹ má jà ṣe bẹ́ẹ̀ ṣé ibi tí ọmọ olúwẹ̀rí so mọ́ yẹn kọ̀kọ̀kọ̀kan ibẹ̀ ni ká fílẹ̀ sí kí àyẹn máa jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ẹ̀mí máa fi bọ́ lára ẹ̀ nǹkan tí ọmọ olúwẹ̀rí sọ òun la máa sọ a máa máa fi ìyà yẹn jẹ díẹ̀díẹ̀ títí tí ẹ̀yin máa fi kú ọ ní ìlú. I don't know. kábíyèsí kábíyèsí mo ní kí n ṣàlàyé fún yín ni lórí gbogbo mọ́tò tó bàjẹ́ sí àgbàlá kejì jẹ́rí àwọn mọ́tò. would you keep quiet? mo ì tí question yẹn o ti o ti rojọ́. ọ̀tún. kábíyèsí o kábíyèsí o. gbogbo àwọn mọ́tò tó wà ní ọgbà ọ̀hún yẹn kí ló ṣe wọ́n kí ló ah, ṣẹlẹ̀. Eh, òun náà ni mò ṣàlàyé lẹ́ẹ̀kan tẹ́ sọ pé ẹ̀ tí. I said keep quiet and go straight to the point. kábíyèsí o òun náà ni tí màá yànnà náà láti bẹ̀rẹ̀ kò ní kò ní yé yín dáadáa òun ló jẹ́ fẹ́ ṣàlàyé kó lè yé yín ṣe rí gbogbo àwọn mọ́tò tó bàjẹ́ sí àgbàlá kejì kábíyèsí pè mí wọ́n ní pé ká lọ túnṣe kápá àwọn tí ó túnṣe wá wọ́n sì pè wọ́n mo ní ẹ wá túnṣe wọ́n yẹ̀ wò wọ́n bá sọ owó wọ́n yẹ sọ́wọ́ ń jẹ́ kí n lọ rí kábíyèsí láti gba owó lọ́wọ́ wọn òun ni àìsàn tó dé bá kábíyèsí bẹ̀rẹ̀ ó ní ò jẹ́ kí n ráyè gba owó láti fi tún ṣe. parí ọ̀rọ̀ délẹ̀. pé. ó ti gbowó. owó kí lẹ gbà. òbítíbitì owó ti ń bẹ lọ́wọ́ rẹ. èmi gbowó ṣé lójú yín mo níṣẹ́ lójú yín. owó aláwìroko owó aláwìrodò owó ọmọ oṣù owó ọmọ ọlé. bẹ mú owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ eh. kódà ọ̀ lè ná owó nǹkan lọ́dún yìí o. lẹ́mi lẹ́mi ah. èmi gbowó eh, owó gan owó àwọn àwúrò kọ̀ọ̀kan owó àwọn àwúrò owó àwọn àjẹrẹ pé èmi owó lọ́wọ́ yìí tí a lè fojú yín búra sí mo ní a lè fojú yín búra ah. sí. ṣèbí ní tí èèyàn bá dàgbà ó máa ń jà ní. ogun wọn lẹ jà. Ah, látijọ́ yìí o ò tí ì jáwọ́ ní pé kó máa parọ́ kó máa ṣe àgàbàgebè. lẹ́mi. ṣọwá tí wọ́n ń parọ́ ni kábíyèsí tún wà lórí ìdúró o tún parọ́. ẹlẹ́mi ṣọ́ọ̀ṣì ṣẹ́jú ẹ̀yìn náà ah. irú irú irú ọ̀pọ̀ sí wọlé ẹ̀jẹ̀ náà. ọ̀rẹ́ kọjọ kúrò ẹ̀ lọ́wọ́ sílẹ̀ kó mú mi wọ́n ní wọ́n sílẹ̀. total disrespect. kábíyèsí kábíyèsí wòye wo ló sọ mi tẹ́ ẹ wá kiri ẹ wá ń pariwo lé oh my day ah. oh my god tí bá fi ara mi wọ̀nyí tán ẹ̀jẹ̀ yẹn gbẹ àmọ́ ah. ah, before then ọ̀tún kábíyèsí kí ló ṣe é tó ń gbọ̀n ìgbọ̀n kí ló ṣe é tó ń ṣe bí alábòsí ìwọ gba gbogbo owó owó tó yẹ kẹ́ fi tún mọ́tò ṣe ó gba gbogbo ẹ̀ ibo ló ń jẹ́ sínú ha máa gba ilẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. Ah. máa gba ilẹ̀kẹ̀ lọ́rùn ẹ ah. àmọ́ kí n tó ṣe é máa kọ́kọ́ fún ẹ láṣẹ mi náà sórí gbogbo mọ́tò tó wà nínú ọgbà yẹn hmm. make sure pé o tún ṣe ah. bó ṣe pọ̀ tó náà ni kò ṣe tún ṣe mi mọ̀ bóyá o máa kólé bàbá ẹ̀ ilé ìrandíran tó ti kọ́ kó tó bí ẹ kó tó bí bàbá ẹ gan hmm. mi mọ̀ bó ṣe fẹ́ ṣe é gbogbo àwọn mọ́tò yẹn o ní láti tún ṣe wà wá fún mi ní report. ó parọ́ mú mi ni. are you still arguing? o tún take your time. kábíyèsí ló wà ní. you are stepping on my toes. kábíyèsí o kábíyèsí o. ìyá lọ́jà. kábíyèsí o. ọjà mélòó lẹ́ ń kọ́ńtrol náà. ọjà tó wà ní gbogbo ìlú iná lọ lọ́fún mi ṣe ìyá lọ́jà lé lórí. kálẹ̀ ló fi ń ṣe ìyá lọ́jà. kábíyèsí. ẹ sọ̀rọ̀. kábú sọ kábíyèsí ni. wọ́n mhm. fi mí jẹ lọ́jà. lọ́ fi yín jẹ lọ́jà selfishness at its peak gbogbo jàlú ẹ̀yin nìkan. ha tí bá fi ọ̀pá yìí tí bá fi gún yín ní múnsìn ẹ lọ́mọ kan wà tí wọ́n kọ́. mami mami ẹ mò ń bọ̀ ẹ̀yin ẹ̀dẹ̀bì tí ayálé gbogbo jàlú my goodness pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí ibo lẹ́ ń jẹ́ sí ibo ni gbogbo yín ń jẹ́ sí ló fẹ́ mọ̀. ha ìyá lọ́jà ẹ̀rí kó lè ní àgbàyà níyí ní ìtì lọ́rọ̀ bá yín sọ export ọjà kan lè máa máa control nínú ìlú yìí àwọn ọ̀rẹ́ mi ló máa máa ràn yòókù ah. I said what I said. kábíyèsí ìyá ìyá bá bàbá mi bẹ̀ kábíyèsí má ṣe yẹn ẹjọ́ ọjà bọ́ ọjà ibo lọ ti wá aṣọ fẹ́ bù mí jẹ ni. Ah, irọ́ ṣe rí ọmọbìnrin tẹ́ ń wò yìí kábíyèsí ṣe rí ọmọbìnrin yìí inú ààfin ló ti ń ṣiṣẹ́. iṣẹ́ kí ló ń ṣe láàfin. ẹ ṣe rí ó níṣòro ni nígbà tó wá bá kábíyèsí tó ṣàlàyé gbogbo ìṣòro tó ní kábíyèsí wa ní kó mọ ṣiṣẹ́ láàfin kó mọ gbálẹ̀ kó mọ táyì ká ṣe tí tóun sì ń ṣe tọ̀dọ̀ ẹ̀ fún tọ́lọ́hún kò sẹ́ni tó kún fún ní nǹkan kan. ọ̀ parí ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀tún náà ni wọ́n sì kó gbogbo bí ó ti mọ̀ sanwó oṣù ọ̀dọ̀ ọ̀tún náà ni. Ah! ẹ wò kábíyèsí. kí ló ń jẹ́ àtúnṣe báyìí. ọ̀rọ̀ ti jẹ́ gangan òun ni balógun sọhun hmm. gbogbo owó arábìnrin yìí ọwọ́ ọ̀tún ló wà o. Ah, ṣé mi ló tún kówó rẹ̀ fún. ó ṣe máa ń jẹ ah, gbogbo rẹ̀ wọlé ni. Ah, mo máa rogún àdúrú mọ́ o èmi ló tún kówó. ọtún blue again. kábíyèsí bí sọrùn. ẹjọ kábíyèsí ìyọba ẹjọ ẹ má wò mí ràn tọ̀dọ̀ mi ẹjọ ẹjọ kábíyèsí ẹjọ. ìyá yìí ṣé òrí pàgbà yà ni apá kan ó tún rù mí òkè ọ̀rọ̀ wọ̀nyẹn ló ń káwọ́ lára ẹ má má jẹ́ kí n ṣùwánú mi fún mi. ìwà ló lè ní ọ̀nà. ìbá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rùn yìí sí ẹ máa lọ́mọ kọ́wọ́ ọ̀tọ́ ìyálóde ìyálójà whatever you were called take your time. ọ̀tún. kábíyèsí ọ̀tún. kábíyèsí olúwa mi wọ́n parọ́ mọ́ mi ni wọ́n parọ́ mọ́ mi ni. ẹ fún mi ní lísì gbogbo àwọn tó ń gbé àfẹ́ tẹ̀ sanwó fún tẹ̀ ṣe tó ń torí ẹ̀jẹ̀ gúrú jẹ́ra yẹn fún mi ní list everybody and akínlẹ̀ tí bọ̀dá mi gan ṣe báyìí ẹ àwọn tí wọn ò ní jẹ́ kí ìlú tòrò lélẹ́yìn náà unnecessary spending unnecessary spending wait ṣe get out of my sight get out of my sight. mọ̀rin tó tó náà rìn kiri nírí òfò. ọ̀tún ọ̀tún. Kábíyèsí. Ah, mami. Kábíyèsí. Mami, ẹ bá mi nù mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹ wo sẹ́yìn tẹ̀sí sẹ́yìn tẹ̀sí ẹ wo akitọ̀ onílẹ̀jọ ọ̀nẹ̀lẹ̀ yìí náà ọjà kílò yìí náà kọjá sẹ́yìn ọkọ̀ gbogbo ọjà ẹ dúró sí wọn láti rìn yìí náà ẹ ti fi máa ń lù yìí ti wọn nínú wọn lọ́dọ̀ ẹ tẹ́ bá bá mi jà sẹ́yìn nípa ìjà ni sẹ́yìn lè dé mi mú ni èmi ọmọ gbádùn èmi mọ̀ ṣàìsàn abẹ́ mo ti pín iṣẹ́ fún àwọn tó kọ yẹn. mo ti fi balógun ọ̀tún àti ìyálọ́jà mo ti fi wọ́n sí place wọn mo ti jẹ́ kó mọ àwọn iṣẹ́ tí wọ́n máa ṣe mo ti assign oníkálukú sí post ẹ̀ so the reason for this meeting náà ni pé kí n fẹ̀yìn náà sí place yín kẹ́ mọ àwọn nǹkan tẹ́ máa máa ṣe um, ìyálòde àwọn owó obìnrin lé obìnrin àdúgbò àwọn owó women affairs àwọn owó event gbogbo nǹkan tó pertain mọ́ owó tẹ́ ṣáà ń gbà tẹ́ ń ṣe mo fẹ́ kí ẹ máa ṣe account fún ọ̀rẹ́ mi. kábíyèsí kò ṣeé ṣe bẹ́ẹ̀. say that again. kò ṣeé ṣe bẹ́ẹ̀ kí n máa ṣàkáǹtì fún òun iṣẹ́ àwa àgbàlagbà ni oyè yìí oyè ìdílé wa dé ní àwọn tó jẹ́ ìyáláyà ìyáláyà ni wọ́n ti ń jẹ́ kémi tó débẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn tó jáwọn náà ń gbà náà ń mójútó gbogbo nǹkan tó bá yẹ kán mójútó èyí tí ò bá yẹ kí n yọ ṣu ti ẹnu sí mi kì í yọ sí mo dúró láyè mi gedegbe nígbà tẹ wá ní kí n máa wá ṣe ìṣirò fún ẹni eré ìpéjọ ni màá máa jábọ̀ owó fún èyí kéré kémi àgbàlagbà kí lọ ṣe wàhálà tó tó yẹ kí n máa kó fọmọ kan kábíyèsí kò ń ṣeṣẹ́ ọmọdé iṣẹ́ àwọn àgbà ni. Are you talking to me? mo ṣàlàyé fún yín pé kì í ṣiṣẹ́ ọmọdé. kí ló dé tẹ̀yìn ń bí alábòsí ṣé mi lè ń bá wí. èyí kò ẹni tẹ́ ẹ wí ni mo à ẹ̀yin àmì ìbáyé wí kábíyèsí. ẹ̀mí ìpè mo kéré mo kéré jù láti pàṣẹ mi ò mọ nǹkan tí mo fẹ́ nínú ààfin mi. kábíyèsí. oh ẹ fẹ́ step lórí toes mi mò ń sọ nǹkan tẹ máa ṣe fún yín ẹ ń yí òun padà. mi ì yí àṣẹ yín padà. tó bá yẹ ẹ máa níyàn kan ò mọ̀rọ̀ sọ. èyí tí mò ń sọ ni pé ilé ìtẹ̀wé yẹn ìyẹn ò rò àrùn. iṣẹ́ ọmọdé ni iṣẹ́ àgbàlagbà kan ni ẹ mà láyà o ẹ̀rọ dẹ́dẹ́ ẹ̀kan dúdú ẹ̀ ẹ̀ ẹ̀ ń pàṣẹ fún mi ẹ̀ ń yí mi lóhùn padà tó bá ṣe pé mo nífẹ̀ẹ́ yín ni mo mọ̀ kọ́ tí ìgbà fi yín dá lára ní èní can you imagine. wọ́n ṣe bẹ́ẹ̀ kàbíyèsí. okay so nǹkan tí mò ń try láti sọ ni wípé ẹ̀yin àti ẹ̀ ẹ̀ máa ní meeting babe ìgbà wo ló máa ráyè fún meeting yìí. ah èmi ò let's say next week or probably Aleola, yeah. Alẹ́. Jẹ́ kí Aleola. Okay, that's fine. Ọmọ àrùn hmm. yọjú sí ẹ. Alẹ́ ọ̀la, òru, ẹ má tètè sùn. A lè fi sálẹ̀, ìpàdé your máa ṣe gan kéèyàn ṣe lójú wọn mọ́ ni kì í ṣọ̀rọ̀ alẹ́. Ìyá ìyá ẹrú dùkọ̀ ṣá, ẹrú dùkọ̀ ṣá èèyàn ńlá lé lòun ráyè ẹ sọ pé ẹ fẹ́ sùn oorun kí ló wà lójú yín wọ́n gbé ṣẹ́ẹ̀lù lé yín lọ́wọ́ ẹ lẹ́ fẹ́ sùn ah. àmọ́ ẹ̀mẹ̀ṣọ́ ṣe ẹ bẹ́ẹ̀ rí wọn ẹ bẹ́ẹ̀ rí wọn tó bá yá ẹ máa ná èèyàn kan rúdù sí yín alẹ́ ọ̀la tó bá ti rẹ́dì ẹ máa lọ gbà níbi tó bá wà. àṣẹ ti gùn ẹ̀yin lẹ́ẹ̀ láṣẹ ohun tẹ bá wí náà ni. má yí mi lóhùn padà. ẹ bá lóru kò bá àjàgbé méjì òru. that's final. ẹ kò sí wàhálà. Um, olóyè òsè. kábíyèsí lẹ́yìn fẹ̀yìntì lórí èso ah, ẹ̀kọ́ ẹ jókòó dáadáa ẹ jókòó sára ẹ jókòó tẹ bẹ́ẹ̀ dẹ̀ fẹ̀yìntì bí gbà wà nú lẹ́yìn. kábíyèsí o. gbogbo àwọn owó orí tẹ̀ ń gbà nínú ìlú gbogbo everything tẹ̀ ṣe òun lẹ máa jábọ̀ fún. kábíyèsí owó orí tẹ̀ dárúkọ yìí àtìgbà tí ó ti joyè èmi ni máa ń gbà kò dẹ̀ wá ń ṣe pé bóyá orí tèmi ló ti bẹ̀rẹ̀ látòrí àwọn ìrandíran mi gan wọn ti máa ń buwó yìí àmọ́ ah, tálẹ́ ní kí n máa jábọ̀ fún ganan. ṣojú ń dùn yín ni ẹ fi question béèrè question lọ́wọ́ mi ṣó kéré ó kéré ẹ̀rí lórí ìdúró era ni. Hmm, kábíyèsí ṣe rọmọ tí mo rí lórí ìjókòó yìí kò ju ẹgbẹ́ ọmọ tí n ti bínú lọ ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí ẹ̀ àtàrí àjànàkú ni kì í ṣe rọmọdé. If I descend on you, you'd hate yourself. Ó yẹ kí lẹ́lẹ́ jẹ yẹn òsì àbí whatever tẹ́ bá jẹ yẹn. Ṣé ọ̀run lẹ ti mú wá? Àbí ṣe bẹ́ẹ̀ ló lè oyè lè bàbá yín ni? Oyè àjogúnbá ni. Àjogúnbá ni. stop. By the time tí bá ṣe tán pẹ̀lú yín, orí yín ló stop. Ẹ máa fi pàtàn ni pé mo ti joyè nígbà tí lágbájá kan jọba ìtàn báyìí lè máa fi pa can you imagine mo ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ rant ẹ̀ ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu kẹ tó kó sílé sí ayé àtijọ́ kẹ tó lẹ́ múra ṣé mo bẹ́ ṣe rí ṣá ẹ̀ ń yí àṣẹ tèmi padà ẹ̀ ń yí òun mi padà mo ń sọ̀rọ̀ ẹ̀ dún who are you by the way you must be funny who gave you that guts. Babe, are you ready for this task? Of course. Sure? Yeah. I trust my baby girl. Olóyè Yose. òun le máa jábọ̀ fún. Fáínà àṣẹ mi ni mo ti pa yẹn. Ìyálóde. Kí lẹ ṣe ń ṣe lórí ìjókòó? Èmi Peter ti máa pàdé ìyáàgbó pẹ̀lú láṣẹ. Ìlú lóòrùn náà. Ṣé ti gba nọ́mbà ẹ̀? màá dúró dè wọ́n kà ìgbà ìgbà tó ń bẹ̀rẹ̀ kábíyèsí. ẹ máa rọra ẹ má ṣubú. What are you still waiting for? ẹ̀yin kan ti dà are you guys men? ẹ ṣí bẹ́ẹ̀dùn lẹ́kùn bàbá ìkọ́ gẹ̀ǹdẹ̀ lẹ́sẹ̀ dànù ẹ padà síbí ẹ rude ta ló tọ́ yín náà get out of my sight get out of my sight. Only chilled water. Ah, you can see me. Baby, yeah, you do. oh, there's some there. What's all that water? ẹ kú jókòó ẹ wò ẹ mo fẹ́ fọlọ́run bá bẹ̀ yín ṣeré tí kábíyèsí bá ti wọlé ẹ mọ̀jà sọ̀rọ̀ ju ń tá bá fẹ́ kakọ ó sì ṣe fún wa ká mọ ọba tí wà lọ ẹ mọ sọ̀rọ̀ ju mo fọlọ nbẹ yín ẹ mọ jọrọ dàrú ah, <laughs> ah, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí ah màá bíbó kábíyèsí ni wọn ah, kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ọ̀tún. so <laughs> ó ti dàgbà ju ẹni tó lè dọ̀bálẹ̀ kí mi lọ. Ah, kábíyèsí dàgbà gẹ̀ wọ́n mọ̀ jẹ́ lọ́rùn kábíyèsí olúwa mi olúwa mi olúwa mi dàgbà gẹ̀. sọ kí lẹni wọn fẹ́ rí mi. ẹ ṣeun ṣe rí àwọn tẹ́ ń wò lórí ìjókòó yìí àwọn ni wọ́n wá bá wa wọ́n láwọn fẹ́ẹ́ kọ́lé iṣẹ́ sí ìlú wa ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. kábíyèsí a fẹ́ dá iléeṣẹ́ táyà sínú ìlú a dẹ̀ ti wá bá ẹ̀gbọ́n yín ẹ̀yin kábíyèsí àtàwọn olóyè wọ́n dẹ̀ ti fọwọ́ sí. yes uh, yes like she said everything ti wà ní final stage hmm. ọ̀tàkùn ní ìgò àìlátọ̀dọ̀ nìkan. fún kí nìyẹn. And ah, who brought you guys here? Ah, eh, Kábíyèsí. Wọ́n wọ́n yànnà no no dáadáa. Ní tí wọ́n ń ṣàlàyé ni pé kẹ́kọ̀ọ́ tọwọ́ bọ̀wé káwọn sì mọ̀ lọ. Oh, ọ̀tún or or whatsoever you were called, you must be out of your senses. Ah. Kí ló wá ẹ lẹ́nu? Ah, ẹ̀yin tẹ̀ ní gods torí tẹ́ bá ní guts ni ẹ ní jókòó síbẹ̀ ẹ comfortably kí wọ́n máa sọ fún mi wípé ẹ ẹ máa wá tọwọ́ bọ̀wé ma and who is your ma in the first place I am talking and you seated there. kábíyèsílúwàmí kábíyèsílúwàmí. what audacity. kábíyèsílúwàmí. àbọ̀ wa bá lọ̀rọ̀ sí ẹ mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ẹ ok ẹ jókòó síbẹ̀ ẹ ń bá mi sọ̀rọ̀ láti sign of whatever tẹ bá ń sọ níbẹ̀ yẹn. oh do you think I am an illiterate? oh ẹ rò bóyá mi ò kàwé ẹ mọ̀ pé learned person ẹ fẹ́ wá bá. now before the count of three out of my palace right now ẹ bọ́ síta sight yìí disgust me. kábíyèsí ẹ tọwọ́ bọ ìwé tí wọ́n ẹ wọ ilé mọ lọ ẹjẹ àwọn gáàdì dà ẹjẹ àyànwó náà rọ yìí ni. Oh kọ́ tiẹ̀ kọ́kọ́ bá mi ṣí ẹ ẹ kọ́kọ́ bá mi ṣí Pedro lẹ̀ fún yín náà where are my dogs and you motherfucking dog. orí ìkúnlẹ̀ ló yẹ kó wà. mo mi gbà orí ìjọba lẹ̀. dídé. kò sókè. fàìtì ẹ̀ kò bọ́ sí ìta màá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ nǹkan tí màá fi ẹ́ dá lára ìta fa etí ẹ̀ kó máa fò bọ́ síta bẹ́ẹ̀ yẹn bí mo ṣe sọ fún ẹ. tí o bá sọ ẹyọ kan sí nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ bẹ́ẹ̀ you would hate yourself. out of my palace i say fa etí ẹ̀ padà sí mi fa etí ẹ̀ kó fò sókè. jump up one two three go one two three go out of my palace right now. No. àti eh, ẹ̀gbọ́n ti Gbádégẹṣin ìlú ti ṣe ohun tó máa ṣe lórí ẹ̀ ah, èwo tó wá ní ti Adépínpé obìnrin atẹ̀yìntọ̀ hmm. tí wọ́n tún sọ pé òun ni Adélé <laughs> ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀kọ́ ń yà mí lẹ́nu ni kò yé mi hmm. pátápátá. ẹ hmm. eh, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè díẹ̀ wà nínú ilé tìyín náà ó tọ́ ni díẹ̀ wà nínú ilé bá ṣe pé gbà ẹ́ lọ́hùn tí àwọn bàbá wa tí wọn ò fi bẹ́ẹ̀ kàwé dáadáa tí wọ́n sọ pé wọ́n máa yan aṣojú táìpọ́n bá mú aṣojú gidi ńgbà náà lọ́hùn ẹ ẹ ṣe dáadáa gbogbo nǹkan tó tọ́ sílùú ńgbà yẹn náà lọ́hùn ilé tí náà ló kọ́gun sí ẹ ṣe dáadáa ńgbà yẹn irú ẹ̀ náà làwọn tó wà mẹ́yìn náà tún bá bọ̀ yìí tí àwọn bá dẹ̀ ti wà tí bá ti fẹ́ni tó tó ti ṣe rẹ̀ rí o nílẹ̀ yorùbá tí wá yìí ni mò ń sọ ò tá a jẹ́ ọ̀yọ́ ìmọ̀ ìfẹ́ yìí mi ò tí ẹ̀ bá rírí kan sọ pé wọ́n gbé obìnrin wọ́n fi ṣàdélé àwọn tíráàpù nílé máa ṣe mi dispute that's their own personal culture. àmọ́ lọ́dọ̀ tí wọ́n bí eléyìí tẹ́ wá dánwò yìí níbí báyìí eku ò lè ké bí eku nílùú yìí o ẹyẹ ò lè ké bí ẹyẹ in fact gan màá bá yín bá débi dẹ́ pé ọmọ ènìyàn ní fọwọ́n bí ọmọ èèyàn ẹ̀ tí mọ anything àwọn alálẹ̀ ìlú yìí ò ní jẹ́ ẹ fẹ́ bà lóye jẹ́ ni a lè ní gbà òun nìyẹn sìn pẹ̀lú gbogbo èrú táwọn dáàdi yín lóòótọ́ wọ faramọ́ mi but a lè jẹ́ má máa fọ̀rọ̀ gúnra wa lára so wọn náà lè máa mọ correction tí àwọn bá ti ju ìtẹ́ ìtìfẹ́ tó tọ́ síbi ibi tó tọ́ pé ah, ok elóye yìí a ah, eléyìí máa lè ṣojú dáadáa kò wọn ní lẹ́nu ọ̀rọ̀ wọn ní lẹ́nu ọ̀rọ̀ ǹjọ́ kan rí tírínà aláàfin kan jọ pín náà wá wọn ò lè yọ owó tágbò kan fi túlù ṣe ẹ̀dẹ̀ láwọn yẹn wà nù pé kíní kan wo bí màá bá yín fa ẹyẹ lẹ́nu bá yín tán o by the time tí adìyẹ bá lọ́wọ́ sí ẹ mọ̀ pé wọ́n á tàn kọjá là wọn ò tí ì mọ kankan gbogbo lóye pàpàtà màá fojú wọn hàn màá bo eléyìí tán gbé síbẹ̀ yẹn náà kí ni ẹ̀ tẹ̀ fẹ́ rí ṣe náà àwọn alálẹ̀ lu yóò lè jẹ́ kó rí nǹkan kan ṣe lórí oyè nígbà tó ti mọ̀ kó máa pàrọwà sùúrù fún mi ò bá ti máa fọ̀rọ̀ lọ̀ mí rárá ọ̀rọ̀ sùúrù kọ́ tó à ń lẹ̀ yìí tí ìlú bá máa da a láti wẹ ẹni tó kójú òun ká fi síbi kan ni o ti gbọ́. ọ̀dà náà ọlọ́run á fún wa ṣe. ó ti tán. ọlọ́run á fún wa ṣe. lẹ fẹ́ ra gbogbo ilẹ̀ yẹn àtàwọn ilé tó wà lágbègbè ẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn olóyè àti pọwọ́lùwì àwọn ọgbọ́n ti ṣetán láti gbówó wọn gbogbo yín ti pọwọ́ lù. ìwọ̀n ìwọ̀n yìí kò lè tó lu àwọn ọmọ yìí. ẹ pàdé mi láàfin. ìyálọ́jà irú lòun ò tẹ́rí àfìgbà tóun dúkẹ́ mẹ̀sì tó fi òun wé egbò ìyálọ́jà mo tẹ́ láàfin ah! adelé yín tẹ́ mi n ò tẹ́rí látijọ́ tí wọ́n ti bí mi bẹ́ẹ̀ kí n mo ṣe fàdélé ládélé bá bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ mi lójú àwọn tí wọ́n náà fi wá dá iléeṣẹ́ lẹ̀ nínú ìlú wa yìí kò sí tádélé ò mi wé tán nígbà tó yá adélé ní kí n fọwọ́ mú etí mi kí n mọ̀ lo òkè kí n mọ̀ lọ ọlẹ̀. báyìí sọmọléèwé. ẹ̀yin náà rí bẹ́ẹ̀ mi ò rí irú ẹ̀ rí o. Ah. Hmm. Eh. wọ́n wí náà nìyẹn kó lójú wa lójú rí bẹ́ẹ̀ ni ah, ah. ẹ̀yin olóyè lẹ fà á. kí la ṣe. ẹ̀yin lẹ fà á bí o bá ń ṣe wọ́n ní ká ṣe bó ṣe bọ́n ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí ẹ̀yin wá ń jojú mẹ́ran ẹ̀ẹ́bí fálẹ́rìn ta ni ó yẹ ká fi ṣàdélé tó bá jẹ́ pé fífá lèrè ní àsọ fún wa bó ṣe yẹ kó jẹ́ kò ní jẹ́rú ọmọ yẹn ọmọ tí ò mọjú tí ò mọra tí ò mọyàn kan sẹ́nìyàn kan kò máa gbà lẹ́gbọ̀n irú yẹn lọ́wọ́ gbẹ̀tẹ̀ fi ṣàdélé ó wáyọ ní kẹ́ máa fa tí ṣé kò tí ì mẹ́gbà kó náà yìí. èmi ti rò pé wọn lè jẹ ọmọ tí ó gbọ́rọ̀ sí wa lẹ́nu ni nítorí pé mo nílò ìrànlọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òwe kan wà tí wọ́n gbọ́dọ̀ bá mi tọwọ́ bọ̀ tí ò bá ti jẹ́ ọba ó gbọ́dọ̀ jóun àmọ́ ó kù díẹ̀ kan bó bá mi tọwọ́ bọ̀ tán láìsàn tó ń kọ́ lọ bá bẹ̀rẹ̀ ǹjẹ́ kí n dẹ̀ wo ta ló tún lè gbọ́rọ̀ sí mi lẹ́nu o kò já délé lọ mo bá ní kọfà délé kọ́kọ́ fi ṣadélé ló bá kọ̀ kò mọ̀ dá mi lóhùn kò sí tí ò fi mi wé kò sí tí ò jẹ́ fún mi lọ́mọ tó ń wu àbí aláǹgàn yìí ah ló fi hàn wípé ntẹ́yìn gan máa jẹ ni kò jẹ́ kẹ́ ẹ gbọ́n. wọ́n ti aya ṣì ń ṣe kù ń tà ṣe lè ṣe kù. kí la lè ṣe. ẹ wò ó ń tà ṣe lè ṣe kù ó kù òkú nìbọn ń ro ó kù pàápàá tẹ̀yìn olóyè bá ṣáájú tírú àwa náà tẹ̀lé yín gbogbo wa tá a kóra ah, ah, ta lọ́ba láàfin ta lòun ta ní kí wọ́n fi tó ní tó ní tọbẹ̀ òṣòro ta lòun tí ò ní kó lórí oyè yẹn. ó tọrọ wọn ni. tá a bá fi mọ̀ ṣọ̀kan tí mo wá jọ lé lórí ah. ó di dandan kó kú òun bẹ̀. ó tọrọ nìyá lọ́jà ń sọ tí gbogbo wa bá ká dé pàǹpá tá a sọ fún pé a fi ọmọládélé kúrò mẹ́. ó di dandan. tá a fi nǹkan banu tá a bá sọ̀rọ̀ yóò sì kó mẹ́. ẹ kó àpérò. ṣé ẹ dúró ṣé ohun tí mo sọ lè wá ń fèsì lè ṣé ohun tí mo sọ yẹn jọmọ ohun tẹ́ ń sọ tẹ́ ni mo kó àpérò ṣé èmi èmi ni. ẹ mọ̀ bínú kí ló dé tẹ́ ẹ sọ pé ẹ kó àpérò ẹ̀yin ò rí gbóbìnrin ló sọ ohun obìnrin ló sọ̀rọ̀ kì í ṣe tèmi àti bẹ́ẹ̀ gbọ́ pé obìnrin ni. ìgbòlówà dúró sí i ìyá lọ́jẹ̀ má mú mi ṣeré kí ló dé tún sọ̀rọ̀. ẹ wo ẹjẹ máa sọ ìta ń sọ lọ èmi náà gbọ́ ṣùgbọ́n bàtẹ́ délé kò ń ṣe àṣáájú méjì náà ah! lọ́wọ́ lóṣù kẹta ó yá. ọ̀tún àti àlọ́jà. èmi náà. ọba yín lẹ́yìn pé làjẹ́ gbogbo ọ̀rọ̀ mi tẹ́ ń sọ ni mò ń gbọ́ ẹ túbọ̀ máa sọ ẹ múra sí tájà yín bá gbójú kó wá bá mi láàfin. <coughs> Ma fi mú yín dán ìrìn. Ah. Ah. ẹ̀mí ẹ̀mí kan ẹ̀mí mọ̀ ẹ̀mí mọ̀ lẹ́yìn. <coughs> Eh, eh, eh, ẹ ẹ Adélé ẹ kábíyèsí sẹ́ẹ̀rì ìyálọ́jà ló wá bá kú ah. náà ní ká dandan dandan ká di pàǹpà ká wá lè yín kú lórí oyè. ẹ̀mí. ẹ sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ èmi àti yín ò ṣe sí i ó dọjọ́ wájú ibẹ̀ rí mu bó ṣe ń ṣe rádaràda kábíyèsí yìí bo ẹ̀yin ní pé kì í ṣe kábíyèsí pàdélé ló jẹ tẹ́ ẹ sọ bí n sìn tẹ́ ẹ sọ pé tó bá yá ẹ lè lo májèlé kẹ́ ẹ fi sínú oúnjẹ fún kẹ́ ẹ pa kò sí. ẹ máa lọ lẹ́yìn. pé ìlẹ̀ rí mo ní ẹ máa lọ lẹ́yìn. ẹ máa lọ lẹ́yìn. mo mọ̀ dáràn. mo dáràn. mo dáràn. mo dáràn. mo dáràn. mo dáràn. ìbà olúwẹ̀rí mọ̀gbọ́jọ́ ìbá yèyé mi olúwẹ̀rí afàgbòsàsè yèyé ọmọ ò ní pọ ọmọ kọ́mọ jẹ́ ẹ do wìwì bò mí ẹ gba tèmi wí ẹ̀yin ni yèyé òrúgbó oníjà òru ẹ̀yin la fẹ́lẹ́lẹ́ tí ń darí oko ẹ lọ́mọ ìtọ́wọ́ oníkọlà kúlẹ̀ wí olúwẹ̀rí mọ̀gbóòjò gbádé gẹ̀ẹ́sìn ògbọ́dọ̀ rọrùn àrèmọ́bọ̀ ẹ lọ́mọ kì í tọ́wọ́ oníkọlà kúlẹ̀ wí olúwẹ̀rí olúwẹ̀rí mọ̀gbóòjò òréré àwọ ayé ló dífá fún ayé pẹ́ẹ́rẹ́pẹ́ pẹ́ẹ́rẹ́pẹ́ pẹ́ẹ́rẹ́pẹ́ àwọ àtàn òun ló dífá fún àtàn ló dífá fún àtàn ẹ pé òréré làwọn ọmọ wò àwọn láyé rí ikú tí ń bẹ lọ́nà ẹ̀yà ẹ̀yà ẹbí ìyà máa wo àrùn tí ń bẹ lọ́nà ẹbìlà ẹbìlà ẹbìlà gbòǹgbò ọ̀nà ẹ̀yà ẹ̀yà fún máa wo mo fẹ́ délé yèyé mi olúwẹ̀rí mọ̀gbóòdì. ẹ̀yin ìyá mi mo dúpẹ́ o ẹ̀yin olúwẹ̀rí mọ̀gbóòjò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olóòyà ayò olóòtí ẹ̀yin olódòde ẹ̀yin la fi dẹ́dẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ ẹ má jẹun pè yín ládábámọ̀ lè ṣe nítorí pé ó tún láwọn tá a pè ládábámọ̀ lè ṣe yèyé ọkọ mi nìyí ẹ má jẹ́ ń pè yín ládàbá mọ́ lè ṣe mo dúpẹ́ tí mo pè yín tẹ́ ẹ jẹ́ mi ní o mo dúpẹ́ tẹ́ ẹ fààyè gbà mí mo dúpẹ́ tẹ́ ẹ jẹ́ kí n wá sáàárín yín ẹ ṣeun mo dúpẹ́ o. olúbíkí káàbọ̀. ẹ ṣeun. a ti gbà ọ́ ẹni tó bá sá wọnú ọgbà lọgbà ń gbà kí ló wáá fẹ́ ká ṣe fún ọ. ẹ ṣeun. lórí ọ̀rọ̀ ọba gbadégẹṣin ọmọ agbádéwọ̀lú agbádéṣeré ti ìlú àròpin orí ọ̀rọ̀ rẹ̀ mo ṣe wà nígbà tí mo tọ́ lọ tí mo tọ́ bọ̀ mo rí ọwọ́ ẹ̀yìn ìyá níbẹ̀ mo rí pẹ́yìn lẹ dè mọ́lẹ̀ ni mo ṣe wá fún tùsílẹ̀ ẹ̀ẹ́n bó bá gbé ewúrẹ́ mo ṣe tán láti fún yín léwúrẹ́ bó bá gba àgùntàn bọ̀lọ̀jọ̀ wọ́n fún yín bó bá gbódé àgbò ẹ̀ dá mi dáa ẹ bá mi tú Gbádégé ṣe sílẹ̀ ẹ jẹ́ kó lọ láyọ̀ àtàlàáfíà. olúbìkì ẹ̀yin ìyá. olúwẹ̀rí kọ́ ló ṣẹ̀ ọmọ olúwẹ̀rí ló ṣẹ̀ ìyẹn ló wá súnmọ́lẹ̀ nítorí ẹ̀ la ṣe wá fi ọwọ́ sowọ́pọ̀ àṣejọ́ fìyà jẹ àbí ṣé mo pa. bẹ́ẹ̀ ni. Hmm. ọmọ olúwẹ̀rí ni Gbádégé ṣe ń ṣe olúwẹ̀rí wá fọwọ́sowọ́pọ̀ ó dáa yeye ọmọ ní bọmọ ìgbà tọ́rọ̀ ti wá rí báyìí kí ni n tá a ṣe ọ̀nà wo lẹ fẹ́ ká tọ̀. àfi kí o lọ wá ọmọ olúwẹ̀rí tí ó ṣẹ̀ kí o sì lọ bẹ́ẹ̀ nítorí àwa kọ́ la dè mọ́lẹ̀ òun ló dè mọ́lẹ̀ òun yóò sì tú sílẹ̀. ẹ ṣeun ẹ̀yin ọ̀ṣun ṣẹ̀ǹgbẹ̀ṣó olóyè ayò olóòtí àfìgbẹ̀wẹ́wẹ́ rẹ mọ́ ìyá ọkọ mi àní pè ní ládàgbà mọ́ lè ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ pé o yìí. abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣeun bàbá. ẹ pẹ̀lẹ́ mm. a jèrè wọn a jèrè ọmọ. wọ́n pé bèrè bèrè kì í ṣìnà. No adífá fún jàpá tìrókò ọkọ̀ yan níbo bí wọ́n bá ń béèrè ṣé mo lè béèrè lọ́wọ́ yín ìyá wa. Ah, ẹ béèrè bàbá ó dáhùn. adelé tí ń delé fún ọba Gbádégẹṣin ta lẹni tó bí gangan ta nìyá tó dẹ̀jẹ̀ sí lójú. èmi ni èmi mo bí. ẹ̀yin lẹ bí. èmi ni bàbá. Olódùmarè ẹ bẹ́ẹ̀ bá wá ní bínú ìyá wa ìjẹ́ ilé sọ ta ni ẹ̀gbọ́n ta làbúrò nínú òun àti Gbádégẹṣin. Gbádégẹṣin lẹ̀gbọ́n àti Bímpé làbúrò. Adébímpé làbúrò Gbádégẹṣin lẹ̀gbọ́n. ìjẹ́ ilé rántí irú ìwà wo ní ń bẹ ní ara Adébímpé nígbà tí ń bẹ ní kékeré. Hmm. mi ì lè sọ ìwà kan pàtó Adébímpé ń fún mi gbà kékeré nǹkan ni mo kàn rí ni pé hmm. ìjọmọ líle onípàálẹ̀ ọmọ ni kò sí ní tẹ́ ẹ bá sọ báyìí tí bá ń bẹnu rẹ̀ náà ni ó ṣe. ó jẹ́ ọmọ líle. bẹ́ẹ̀ni. tí kì í sábà gbọ́rọ̀ bẹ́ẹ̀ bá bá wí. ọlọ́wọ́ jẹ. ọ̀dà nígbà tí Adébímpé wá dàgbà pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ yìí irú ìwà wo ni ń wù tẹ́ ẹ lè tọ́ka sí. ah bàbá hmm? bí n bá ní máa sọ wà tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ òkú hmm. àmọ́ tó bẹ̀ níbẹ̀ wọn ò ní ṣàlàyé sẹ́nubà ìwà tí ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ ìwà ìtinilójú ojú ń tì mí. ìyá wa kí ló wáá dé tẹ́ ẹ̀ lè bá wí àbí kú òṣà ní dàgbà àkókò òun ju òbí òun lọ. Hmm. <laughs> bàbá. Hmm kì í ṣe pé gbòdè bá wí ó máa ń wù mí láti bá wí ìgbà míì tó bá dúpẹ́ báyìí tó kàn mí kú lọ́nà fún mi ó lè rí lè ká pé sẹ́ lẹ́ni ni wọ́n lọ àmọ́ bàbá tí mo bá ti fojú kan báyìí ìlàgàrà máa mú mi ní kí láyà mi ń yá. Hmm. àyà yín ò já àyà yín ó là gàrà. gàrà ni. Ah. àgàgà gbẹgbẹrù báyìí kótókótó tó wọn gbà ó gé bùrẹ̀ wá lẹ́nu yájà ẹ má bínú pé mo pè wí lọ́wọ́ àgbẹ̀ yìí wọ́n ju gbogbo ẹ lẹ́yìn ara mi ò sí rọ ní pẹ̀pẹ̀. àgbọ̀ santolú ọ̀rán akọ̀yà ń ti làbẹ́làbẹ́ obìnrin ìgbóhùn rò dúró àpáṣá ló ní kán mọ́ ọ sá lọ hmm. torí bá a bá lagi lóko yóò sáré yóò fòlùbẹ́ ó ń lò làyà fún yín síbẹ̀síbẹ̀ ìyá wa lábẹ́ ibi tí ń wò rí ẹ bògùn rẹ̀ jẹ́ńjọ́ kan ẹ lọ kọjú rẹ̀ nítorí wọ́n ní bí ojú bá ń ṣe pin à á sì yọ ìpín lójú à á sì fi wọn ojú èpè ojú ó yọ̀bùn. bẹ́ẹ̀ni. ẹ kọjú ọmọ yín kẹ ẹ bá wí kẹ ẹ sọ èyí tó jòdòdó ọ̀rọ̀ èyí tó yẹ ó ṣe kó ṣe ohun tí ò yẹ ẹ ṣàlàyé fún ah. ẹ wí fún ẹ pé ilẹ̀ ń yọ̀ kó rọra ṣe é mo ti gbìyànjú ìbẹ̀rù òjẹ́ ń lè sọ. ìyá ìjọ kan níná mojú igi ẹ kó bẹ̀rù kúrò kẹ ẹ kọjú ọmọ yín kẹ ẹ sọ fún àbíkú ò ní dàgbà kókó òun ju bàbá àti ìyá òun lọ bẹ́ẹ̀ bá ti lè ṣe yún àbùṣebùṣe ẹ yọ jáyà kúrò mo gbìyànjú rẹ kò ṣeé ṣe ni. yóò ṣe é ṣe ìyá wa ẹ gbìyànjú rẹ wò. bí ẹ bá ṣe gbé àwọn ìjòyè yẹn mọ́ra nìyẹn táwọn náà ní mọ̀ pé nǹkan kékeré lẹ fẹ́ fi gbà nǹkan ńlá mọ̀ ọ́n lọ́wọ́. ọlọ́gbìnú kábíyèsí ọ̀nà àti ibi àti wọn náà ló bá kí má bínú ṣe bí òun. Oh. <laughs> ẹ ṣáà make sure pé ẹ̀ ń san royalty yín tó bá ṣe ń di o then ìlérí tẹ ṣe fún mi ẹ make sure pé ẹ múṣẹ wípé tẹ bá ṣe ń parí company yẹn báyìí gbogbo àwọn ọmọ aráàlú wọn máa jẹ àǹfààní bẹ́ẹ̀ àwọn dẹ̀ ló máa head ẹ. kò sí problem a máa má bí wọn ṣe. so um, báwo lẹ ṣe discover lẹ́yìn náà. Ah, kábíyèsí iṣẹ́ tiwa àti pé a máa ń make research so that's it. Oh. kábíyèsí kéékèèké ni àbúrò gbogbo tí mo ṣe mo máa ń mú mọ́ra ni mi ìfẹ́ kú lẹ́ẹ̀dẹ́ kú ni torí ti ba ni kò sáyà mo lè fi ilẹ̀ lóyè kọ́lọ́mọdé ìgbẹ̀mí mi báyìí mo máa ń mú mọ́ra ni tí ó wá rí gbogbo ilé ìtọ́jú àwọn ohun à ń ké yẹn kọ́ ló kàn ọ́ àdúrà lọ́rọ̀ wa kíkà tẹra má dùn àwa ohun tó dáa fàdùà ètò kùdìẹ̀ káàtó òun fàdùà kíní kan ni mo mọ̀ tó dá mi lójú bí ọ̀sẹ̀ ni wípé ẹ àdúrà máa gbà á kábíyèsí ò ní kò ní tán sínú ààrẹ agbára ọlọ́run kí ọkọ mi. ọba ojoojúmọ́ làwọn ọmọ mi sùn bọ́n fẹ́ gbóhùn bàbá wọn irú oríṣiríṣi ni mo máa pa fún wọn ètò tó wáyà mi lẹ́nu jù ni pé mi ò mọ bá ọmọ yẹn ṣe gbọ́ ìwà burúkú tádélé ń hù nílùú orí íńtánẹ́ẹ̀tì ló ti gbọ́ o gbogbo nǹkan burúkú tó dẹ̀ ń ṣẹlẹ̀ nílùú wa yìí ló ti gbọ́. báwo ló ṣe gbọ́ báwo ló ṣe mọ̀ ta ló gbé sórí gbòòrò ṣé kò sí kan tó ń bò mú. kí ni ìṣèjọ orí íńtánẹ́ẹ̀tì. ṣé mo pé ayé kọ̀ǹpútà làwa ni. lè dànù kí ni mo ṣe ẹ lè ṣàánú báwo làyé mi ṣe ń rí báyìí mo bímọ méjì èyí tí mo ní pé mo gbọ́kànlé mo dòrò ojú láyè ìkejì yàpá ń lè tọ́lọ́mọ gidi kan kì í hùwà tàbí bí nǹkan wù kí ló dé àmọ́ mo nígbàgbọ́ o pé kò sí ogun kan tó ń le tóluwa kì í ṣe gbogbo nǹkan yà á dẹ̀rọ̀ kó dẹ̀ fọkàn sí pé ọkọ ẹ láyọ̀ àtàlàáfíà ló tún máa padà bá wa mí nígbà. láti wọ́n bá ń ṣe báyìí kí ló fẹ́ kí lèyí àbúrò mọ̀ pé ẹdìyẹ mi ń làágùn ìyẹ́ ni ò jẹ́ lójú ayé mi àti ẹ̀dẹ̀ jẹ́ kí n dàgbà rí ilé ogbó àti wípé pàápàá bí mo dàgbà rí ní ogbó náà mi ò fẹ́ kẹ́yìn mi rí jáde-jáde mi ì fẹ́ kẹ́yìn mi kọ́ kọ́ ayé àwọn ọmọ mi dojú lẹ́yìn mi ọlọ́run ṣàánú mi o mi ì tọ́jú ẹ wò ó bá mi gbọ́rọ̀ mi sẹ́sọ. èmi ní ìgbàgbọ́ kan láyé tó dá mi lójú ni pé kábíyèsí ó máa gbádùn kò ní lọ nínú àárẹ̀ yìí lágbára lọ. kábíyèsí o kábíyèsí o ẹ jọ̀ọ́ ẹ má bínú kábíyèsí àwọn tí wọ́n ń wá gbowó lọ́jà àwọn ni mo mà torí wọn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọlọ́jà five hundred naira ni ló bá dẹ̀ yá ẹni five hundred di one thousand five ah, kí làwa ti ṣe kí ni wọ́n ń rí tà ìnira lélẹ́yìí ṣùgbọ́n àwọn èèyàn tí wàá tún sọ pé wọ́n ò tún san ló bá tún jẹ́ pé wọ́n bá máa gba owó àárọ̀ kùtùkùtù náà máa wá náà máa ká wọn mọ́ wọ́n lè máa ní ẹjọ́ ẹ jẹ́ káwọn tiẹ̀ ṣọ́ra ajé náà owó náà náà ṣá máa fi san owó yìí káwọn tiẹ̀ tajà káwọn rí nǹkan fún yín wọ́n máa takú gbà tó tán bá wówó yẹn wọ́n máa ti ṣọ́ọ̀bù láwọn bá fẹjọ́ sùn mí gẹ́gẹ́ bí ìyálọ́jà wọn ti àrò pé ẹ kàn fi tó mi létí ó dáa ẹ bá mi pè wọ́n wá wọ́n takú wọn ah, wà àti pé one five bíi báwo wọ́n ní tí kábíyèsí ra òun ni à bàbá ti rán ní ṣerú náà àfi tọmọ jẹ́ ah, ṣé mi wáá joyè gẹrẹwu lọ́jà ní tí mo wà lọ́jà tí kò tiẹ̀ sí nǹkan tí yóò jọ pé ẹ fi ń tó mi létí wọ́n ṣàní nǹkan tí kábíyèsí rán òun ni ah, kábíyèsí ò jọ̀ràn yín nírú ilé pé àárọ̀ kùtùkùtù kẹ́ ẹ máa ká ọmọ lọ́jà mọ́ kábíyèsí tèmi mọ́ ò jọ̀ràn yín nírú ìyẹn ló gbé mi débi kábíyèsí ẹ gbà wá inú ra pọ̀ fáwọn ọlọ́jà ẹ̀jọ́ hmm. ah, ó mà yà mí lẹ́nu. ó yẹ hmm. owó lẹ́lẹ́ẹ̀jẹ̀ yẹn náà. kí ló hẹ́ yín lẹ́nu ẹ dá mi lóhùn bí mo ṣe ń béèrè lọ́wọ́ yín ó yẹ kí lẹ́lẹ́ jẹ́. ìyálọ́jà ni. ìyálọ́jà ooo nǹkan tó fún yín ní audacity láti jókòó síwájú mi máa bá mi sọ̀rọ̀ anyhow kábíyèsí ò jẹ́ ràn yín báyìí kábíyèsí ò jẹ́ ṣe báyìí o mo kéré lójú yín ni àbí. Ah, rárá o kábíyèsí. no mi ò lè má kéré kẹ́ máa sọ kátikàti ọ̀rọ̀ kẹ́ lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin pípù yìí ẹ máa step on my toes tó bá ń ṣe ti ewu orí yìí ni mo mú ara tí mi bá fi yín dá àti mọ́rú yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ìdàgbàsókè ìlú rẹ̀ ah. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ìlú rẹ̀ èlò wà one five one thousand five hundred naira òun lè kàrámù ẹ̀bí ẹni pọ́ ní kẹ́ máa sọ hundred thousand. ah, ah mo wo ti ewu orí yìí àní mo mọ nǹkan tí ìbá tún fún ẹ dìde. kábíyèsí o. ẹ fẹ́ dúró lé mi lórí ni. kábíyèsí o kábíyèsí. ẹ bọ́ta ṣáìtì yín ń bí nínú. ìgbà tẹ́tẹ̀ ti kó àwọn ẹ̀ṣọ́ rádaràda sára ni mo ti wò pé ah, ṣẹ́yìn máa mọ̀rọ̀ sọ báyìí kí lẹ́ tà tẹ̀ ń jẹ́ sára ta before the count of three out of my palace a butter. bọ́ta. Eh. tírú bá bí mi máa sọ owó yẹn di three five mọ́ yín lọ́wọ́ ẹ máa wò wọ́n. Eh. ẹ̀dẹ̀ máa máa hùwà bí ẹni pé ẹni tí ò gbọ́n pẹ́pẹ́sẹ̀ ẹ̀ lẹ́ẹ̀ jàgbà ẹ̀ jàgbà ẹ̀ janú. láàlú ògiri òkò láàlú ògiri òkò onílé oríta dákun mọ́ lọ́wọ́ lọ́rọ̀ mi o láàlú ògiri òkò ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ èṣù dákun mọ́ ṣe mí o mọ́ ṣe ràn mí o ibi o ti ń bọ̀ ni o mọ́ ọ lọ́wọ́ èmi kọ́ ọmọ pè ọ́ Adébímpé Adébímpé ló rán ni sí ọ. bẹ́ẹ̀ o adébíyìnpé ló ní kán kó gbogbo ohun tó ò kì í jẹ kán kó wá fún ọ o ó ní gbogbo ohun tó ò kì í mu kán kó wá fún ọ ó ní gbogbo ohun tó bá lè mú ọ bínú lòun ò mọ̀ ṣe mo wá ní ẹnìkan ìṣerú èyí kó mọ̀ rere ó ní gbogbo ohun tó bá tẹ̀yìn rẹ̀ yọ ó ní òun ò fara mọ́ ó sì mọ̀ o ó mọ̀ ohun tó ń jẹ adébíyìnpé mọ̀ ohun tó fẹ́ ó mọ̀ ohun tó fẹ́ òun ló pé kí ló ṣe mo sì wí fún un mo nẹni tó bá pé kí ni wọ́n ṣe ni wọ́n ṣe wọ́n ẹnìkan ní kí ni irin ò ṣe ń jọ sí irin ṣe bẹ́ẹ̀ ó yà so wọ́n ní kí ni ẹ̀fọn ó ṣe ẹ̀fọn ṣe bẹ́ẹ̀ ó yà dàn ó gbàgbé pé ẹni tó fojú kékeré werin lè rí ń gbólẹ̀ èèyàn tó fojú kò gáwò kìlò kéèkà láyà béèyàn bá fojú àná wò kó ẹbọra ń bọrú wọn láṣọ ni adébíyànpé ò gbọ́ bẹ́ẹ̀ ni kò gbà ó ní kó o ṣe tó o ṣe èyí tí mo wá bọ́ fún rèé o oòrùn ló kàtàrí kó tó wọ̀ bó bá wọ̀ tán kó tó dìdájí ọ̀nà wo ló gbà ó fúnra ara rẹ tó fi mú Adébímpé ọ̀nà wo ló gbà tó fi tẹ apá rẹ̀ bọmi ó dọwọ́ rẹ o mo fẹ́ kó o kọ́ mi ní tá a ṣe fún fún Adébímpé kó lè mọ̀ yí pé ẹni tó bá pé kí ni wọ́n ṣe ni wọ́n ṣe wọ̀n láàlú ògiri òkò ò mi nídìí àbòsí o kò sọ́wọ́ mi nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kún o kò sọ́wọ́ mi nídìí ọ̀tẹ̀. ìfàtó iléyá iléyá ó kárí kì í dùn ọ́ pọ̀. Adébímpé Adébímpé Adébímpé ẹ mélòó ni mo pè ẹ́. Ah, wọ́n ò bá gbìyànjú kó ká kí ló dé náà tí o fẹ́ kó bá mi ni ó dẹ̀ gbìyànjú láti fa démidémi lórí gbogbo làwùlàwùlàwù tó ń ṣe eh, nílùú lọ́jà eh, eh, àwọn olóyè gbẹ̀mọ̀gbọ́ ṣàánú mi o. ìyọba mm-hmm. ibo lẹ ti ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nù lọ wa. mi ò ṣe ní gbọ́ máa gbọ́ torí pé etí ọba ní etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ akílódé àwọn òṣùwájú ẹ tó jẹ́ bàbá tiẹ̀ tó gbéṣẹ́ àná wọ́n ṣe báyìí ẹ̀gbọ́n ẹ̀ kó tó di pa ààrẹ dé kò ṣe báyìí ìlú ń fẹ́ tiẹ̀ ni kẹlẹ́ dá mi báyìí kókó mi yọ mi ò lè sùn mi ò lè lórí ọlọ́run. Mami, don't start. Mami, ìgbìyànjú àwọn olóyè ni nǹkan tó bá dẹ̀ wọ ẹ lẹ́nu òun ló máa fẹnu ẹ̀ sọ kó kàn mí ní ọ̀ràn wọn. ó kàn ẹ́ ó gbé ẹ ṣubú ṣó ti gbọ́ àwọn bàbá tí wọ́n ń wò yẹn àwọn bàbá olóyè ìyálóde yẹn ìbí ìwà nù wọn tọ́jú orí ẹ̀ ju ti bàbá ẹ̀ lọ kábíyèsí àná tó gbèsè ìtọ́jọ jẹ́rọ̀ wa tí wàá rí ìyálóde tí rí yẹn àwọ̀ ló dáa fún mélòó mo fi jù màámi àwọn oníranù àwọn olóyè ranù ìyálóde yẹn yẹn a máa tẹ̀lé wọn gọ́gọ́gọ́ wọ obìnrin nígbà yìí kí wọ́n dàgbà àyà kí bá kò ṣàlàyé bàbá ẹ̀mí ni nígbà òkúra wọn ni mo àwọn olóṣì ẹ̀dá àwọn ohun tí ẹ̀jà rí ọkọ mi gbogbo tó ń ṣe ló dà. wọ́n rò pé gọ́ọ̀jẹ̀ tí kábíyèsí àná ṣe àti tí ẹ̀gbọ́n ẹ̀ gọ́ọ̀jẹ̀ yẹn náà fẹ́ fi ìwọ ló máa kọ́ gbogbo ẹ̀ fún ọ pátá ó dẹ̀ kọ àwọn èèyàn rádaràda aróko ọba ṣọ́ọ̀tì ìwé tèmi wá ṣe fún ẹ̀yẹ tàbí àmọ́ mo bá wà. ṣebí torí ẹ̀ ni wọ́n ṣe bínú tọkọ àfisími lọ́rùn tọ́lá wọn wà mú. jẹ́ wọ́n máa lọ bí wọ́n bá kà àfi kọ́kọ́ wà gbọ́ nígbà tó ti kọ àfilẹ̀ yá fi òtútù fún wọ ìgbà tó wà ń bẹ̀rọ̀. màámi ọba aláṣẹ ni mi. bẹ́ẹ̀ aṣẹ́ mi á dẹ̀ pẹ́ lẹ́nu. aṣẹ́. màá rí pa pẹ́. pẹ́ pẹ́pẹ́ lowú ìṣe lé arọ́. tí bá tún rí nǹkan míì tí mo tún fẹ́ sọ màá tún pàṣẹ. sọ ó wà lẹ́yìn ọlọ́run wà lẹ́yìn ẹ̀ orí adé gan wà lẹ́yìn ẹ̀ àwọn wo wọn rádaràda játijáti. Hmm. Adébímpé. Olúbùkẹ́. ọmọ olóde òkúta abòkèdí ẹ̀ṣọ́ ogun ìran gangan jìgan ọmọ aṣubi aró baba kẹrin tó jẹ káàbọ̀. kí ló ń wá mi kiri fún. Ah, ah, adébíyí pé ìyá mi olókìkí òru ẹ̀yin lọ gbàgbà tí ń gbara àdúgbò tí ń gbara alé tí ń gbara oko hmm. tó yíyí ọmọ ní gbọmọ èròkè rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà mo mọ̀ pé o ti rínú o ti ròde o ti mọ̀ pé mo fẹ́ wá bọ́ ọ láàfin kí n tó dá àfin ló wá ká mi mọ́ àmọ́ ike tá a yọ lọ́wọ́ ọ̀tún tá a fi sọ́wọ́ òsì ọwọ́ náà ní kéńbẹ̀ mo fẹ́ bẹ̀ ọ ni kó o jèbù rẹ awo olùbẹ́bẹ̀. olúbíkì. lórí ẹ̀gbọ́n rẹ̀. kí ló fi kùn ẹ́ ìwọ bàbá ìṣọ́ ara ẹ̀. E mo de ẹ̀gbọ́n mi mọ́lẹ̀ ọmọ ìyá mi ọmọ bàbá mi ìwọ wá ní o fẹ́ já wá láti ibì ò ní okùn lọ́rùn o fẹ́ tú sílẹ̀ tó o bá ṣọ́ra ẹ tó o bá jáwọ́ wàá já ẹsẹ̀ olúbíkí mò ń kìlọ̀ fún ẹ má tẹ ọkà mi nírù mọ́lẹ̀ tó bá tẹ ọkà mi nírù mọ́lẹ̀ wàá rí já ejò fi wá sílẹ̀ má dá sí ẹjọ́ tí ó kàn ẹ́. ìyá mi olókìkí òru èmi ò ní déédéé tọ́ka nírù mọ́lẹ̀ torí ẹ̀ ni mo ṣe kágò kí n tó wọlé ewúrẹ́ tí ò kágò ló dẹran àmúso àgùntàn tí ò kágò ó dẹran àmúso èmi wá kágò kí n tó wọlé mo fẹ́ kó o ṣe sùúrù ilé mi ló tọ̀ mí wá pàápàá jùlọ bí òjújọ́ kan àgbà lọ́wọ́ ara wa àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọ̀wọ̀ rẹ mo fún ọ bí n bá fún ọ lọ́wọ́ kó o fún mi lọ́wọ́ mi mo fẹ́ kó tú ẹ̀gbọ́n rẹ lẹ̀ mọ́ jagun bẹ́ẹ̀ mọ́ ìran ọmọ ọba kì í jagun bí ẹrú mọ́ jagun bẹ́ẹ̀ mọ́ ṣe sùúrù o. ìwọ bàbá yìí ò ń tọ́ mi ò ń tọ́ mi kò sẹ́yìn tó kún ẹ nínú ọ̀rọ̀ wa fi èmi àti ẹ̀gbọ́n mi sílẹ̀. lóòótọ́ díẹ̀ ló fi bá mi tán òṣèré gé dànù àlèmọ́ṣọmọ ìyá àmọ́ ẹ̀rọ la nígbà tá a dáyé kò wá wùn mí ká ṣayé bá àti báyé ni mo ṣe ń bì ọ́ gbogbo ohun tó bá wùn ó ṣe gbogbo ohun tó o bá fẹ́ gbà kó dá mi dá. má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì má bẹ̀ mí lẹ́bẹ̀ ìranù ìwọ bàbá burúkú yìí wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kà fi èmi àti ẹ̀gbọ́n mi sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ máa fi mú ẹ dánrin sórí gbogbo nǹkan burúkú tó kójọ tó ń jọ ẹ lójú yìí ó máa parẹ́ mú ẹ lójú tí ò bá ah, ṣọ ilẹ̀ ń yọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ̀ wojú mi kó o ní mi kọ́ ló ń bá wí wò mí wò kó o náà kó gbogbo ohun tó o sọ jẹ èmi ohun tèmi kó jọ Adébímpé mo fẹ́ kó o ṣe sùúrù ni o ìjà kan mo wá bọ́ ọ sọ ṣé o mọ̀ pé léèmí ló tọ̀ mí wá ìran ajá kì í wọlé ẹkùn kó mọ́ fara gbégbá àmọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún ọ sùúrù ni mo sì fẹ́ kó o jèbù rẹ tú ẹ̀gbọ́n rẹ sílẹ̀. mo ní mi ò túlẹ̀ mo ní mi ò túlẹ̀ olúbíkí ṣọ́ ara ẹ bí mo ṣe ń sọ yìí ṣọ́ ara ẹ bí mo ṣe ń sọ yìí ìkìlọ̀ ni mo sì wá kí ẹ lọ yìí tí bá máa padà wá ìpadàbọ̀ mi ò ní dáa. èmi àdébíyìnpé tó wọ́n ṣe o ẹni tí o mọ̀ gúnná ní ìpínlẹ̀ kan àbàtàpà àbàtàpà lọ́dọ̀ èmi ọmọ tí ń sọ pàǹpárò ìbò nílẹ̀ kẹ́yìn wá ń retí bàbá kó wá ta páńpá lẹ́yìn tí mo ti dàbà tí àlàpà tá a ti pàtó tá a lè pamọ́ tí ń ta pàápà. òbòrò ah. mọ sáré ṣòwájú ajá ń bọ̀ lẹ́yìn. adébíyí gbé o mo ní o mọ́ ṣẹ̀mí olóò ṣẹ̀mí adébíyìnpé mo ní kó o mọ́ ṣẹ̀mí onídọ́dọ́ ó ṣẹ̀mí adébíyìnpé mo ní kó o mọ́ ṣẹ̀mí mo wí fún ọ wípé akàn tó ṣẹ̀mí ń jọ sí olórí ejò tó ṣẹ̀mí ò lẹ́sẹ̀ ọ̀pọ̀lọ́ tó náà wọ́n ṣẹ̀mí kò ní rù mo sì wí fún ẹ pé ìjọ abá tó rọ́mọ lẹ́yìn ejò lẹ̀ tó lè rí mi mú àlọ́ ti lọ o àbọ̀ wá dé bá ọ báyìí Adébímpé o mo fẹ́ pè ọ́ kó jẹ́ mi ní ìhòòhò tèmi nítorí pé ọjọ́ abá eégún lẹ́gún jẹ́ ọjọ́ abá lọ́rọ̀ ń gbọ̀nà ọjọ́ o mo fẹ́ pè ọ́ kó jẹ́ mi ní ìhòòhò tèmi bí mo ṣe wí fún ọ torí pé iṣẹ́ tá a bá kó jẹ́ fẹ́ iṣẹ́ tá a rọ́fà sí ń jẹ́ fámọ̀tẹ́kùn. adébíyìnpé o àyíká ló kọ ọjọ́ àrànká lórúkọ ọ̀sán ifá kì í fà kó borí èjì ogbè tẹ́wọ́ méjèèjì ọmọ mi. adébíyìnpé o nǹkan oṣù rẹ dà kí ni ò lọ́wọ́ rẹ. bá mi òun ni o òun ni ṣíwò. bá mi òun ni o. gbé e síwájú mú mi. ọ̀kàrẹ̀ ó mọ̀ ṣe o. ewúrẹ́ tá a wí fún tí ò gbọ́ ó de ewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ àgùntàn tá a bá lọ́rọ̀ tó lóhùn ògbà ó dàgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀ ẹranko tá a bá bá wí tó níwọ̀n tó di kẹlẹ́gbẹ́ra ó yá papọ̀ nṣó. àkòkòrò ṣáàlù nǹkan tìyà oúnjẹ o àrò àrò àrò àrò mi ni lórúkọ tí ẹ̀dọ̀ tí ẹ̀dọ̀ ń jẹ́ o. lé ìwọ̀ jẹ́ ó sì ti dọ̀tí omi síwájú àṣẹ àṣẹ mo dúpẹ́ o. ẹ dìde ìyá wa olódùmarè ló ní gbogbo ọpẹ́ kábíyèsí kò séwu mọ́ nílẹ̀ yìí o kìkì ọ̀rọ̀ ló kù nítorí wọ́n ní ibi pápá làábẹ́tu ibi gìjàgìjà làábẹ́kùn òjòjò oníṣòwò kówó mọ̀nà jà wọ́n ní kò kó báyìí lára ọ̀tá ńlẹ̀ ẹ̀yìn àmọ́ yìí ṣe léègbín àrùn òní fọ̀dẹ́ yín ṣe bùgbé mọ́ o ẹ ṣàṣẹ ẹ wò mí àlàáfíà ti padà gbalé rẹ̀ lọ́wọ́ àìsàn ibi tó lọ kò ní padà wá mọ́ ewé ńlá ò ní rú wẹ́wẹ́ ẹ mọ̀ ọjọ́ ẹ mọ̀ ọyọ̀ ẹ lè mọ wá padà lọ sáàfin báyìí aburú tí ó ṣe yín kan ò sí mọ́ ẹ padà ẹ fara yín wọ̀n lú kẹfì yé wọn wípé yegede wọn ò gé mọ́ ọba tán ló ti kú òun ló tún rìn yí o ẹ gbọ́ kẹ ẹ jó kẹ ẹ gbàlù kẹ ẹ mọ ọyọ nítorí tó bá dójú ṣúṣú fùrọ̀ ó là ẹ lè mọ padà lọ kò sí láborí ṣùgbọ́n o gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí agbára rẹ kọ́ ló fi ṣẹ́gun o èyí sì ṣe mímọ̀ rẹ bó ti wọn Olódùmarè kó sọ lánàá mọ̀ wá fi bínú sàbúrò rẹ o ìyá wa wọ́n ní korokoro báyìí láàrán fàdítí ẹ sọ fún kó mọ̀ bàbúrò rẹ̀ fi ṣe jà ó sì mọ̀ fi bínú ẹni tó wáyé tó ṣe láburú orí rẹ̀ ló pa burú ní ọmọ ṣe o ẹ̀dá tó wáyé tó ṣe dáadáa ó dúpẹ́ lọ́wọ́ àláwòrán-bí ohun táyàn mọ́ rẹ̀ yàn pé dáadáa ni kó mọ̀ ṣe àtórí àtìkà kò séyìí tí ń gbé ń bẹ́ẹ̀ àmọ́ bí àbúrò rẹ bá wá bẹ̀bẹ̀ kẹ dáríjì kẹ yọ́nú sí i ọ̀rẹ́ ló lódùmarè bá gbogbo wa ṣe nílé ayé ẹ̀jẹ̀ àkọ́mọlùbọ́ ká fara wa mọ́ra òun náà ti kẹ́kọ̀ọ́ ó ti kẹ́kọ̀ọ́ orí ìwà ò ní burú bíi tolókù òru kó foríjì o nítorí ọ̀rẹ́ mi dà mí n ó dá ọ̀rẹ́ mi padà ọ̀dàlẹ̀ ń púpọ̀ ní o bó bá dà ọ́ kí wọ́n fi re ṣẹ̀sán bí o ò gbọ́ mi kábíyèsí ẹ béèyàn bá wá lé ọ nígbà tó lódùmọ̀rẹ́ bá ti wá gbèjà rẹ jà kínú tó kù kò jíjú ọpẹ́ kò mọ̀ ọjọ́ mọ̀ ọyọ̀ ni. ẹ dákun àwọn olóyè yìí ń bẹ ń tòsí wọ́n bẹ́ẹ̀ ń bí ọ̀dà ẹjọ́ mọ́ ọ lọ kò sí láburú ọ̀dà ẹ bá mi kí gbogbo wọn ẹni wọn kó àdúró tì o ẹ ṣeun ẹ ṣeun. That big as she adélé tí wọ́n ń fẹsẹ̀ ní káàkiri títì táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò wọ́n pé ah ṣé kò ṣe adélé ìlú wa ló ń fẹsẹ̀ ní kiri títì yìí ni ah mo ò dẹ̀ lè bẹ́ẹ̀ yẹn kí n máa fi tó yín létí. do ah, o ṣáà ń tẹnu mọ́rọ̀ náà ń tẹnu mọ́rọ̀ ṣé nǹkan tó ń sọ dẹ̀dẹ̀ lójú. Ah, ah, ó dá mi lójú dáadáa mímọ nǹkan tí mo rí anádélé mo rí àwọn ọmọ orí tó ń fẹsẹ̀ ní kiri. adélé ìlú wa nìwọ tó ń fẹsẹ̀ rìn káàkiri. bẹ́ẹ̀ni. tó ìwọ ọmọdé ṣé kò ń ṣe pé bóyá ògógóró tó ń mu àbí káinkáin rútùmù tó ń pa ẹ́ tó wá ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ bí. èmi mu ògógóró ògógóró tí mo ti stop látànà pé mi ì tẹ̀gbẹ́ fẹnu kàn mọ́ mi fẹ́ fẹnu kan tí mọ̀ mo ti stop látànà anádélé ni mo rí mi ò lè pawọ́ fún yín. wà onú stop ọtí látànà sórí ètò ohun látànà yìí lè máa pa ẹ̀. kò ṣiṣẹ́ wà á sọ wòtòwòtò. adélé mo rí tó fẹsẹ̀ rìn kiri Ah, mi máa parọ́ fún yín ni. ó dàá mo ti gbọ́ nǹkan tó yẹ wàá máa lọ. wọ́n ṣì rìn kiri títí o. mo ní kó wá máa lọ mo ti gbọ́. máa lọ ó ṣe. ó dáa ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o kábíyèsí dà. ẹ rí lẹ́ ń tẹ́wọ́ pẹ́ lẹ́ ń tẹ́wọ́ pẹ́ ṣé kì í ṣe pé kí ọba ó pẹ́ kọ́ba ó tọ́ tí gbogbo wa jọ ń sọ orí ahọ́n yín ló wà kò dénú yín. ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ti ṣe farabalẹ̀ jókòó báyìí irú kábíyèsí wa gbọ́dọ̀ di nǹkan táwa ti láàfin. kábíyèsí o kábíyèsí o kábíyèsí. mo wá lọ. orí mú èké Ah, ah. ẹ ahẹ́n ẹ lọ ìbílẹ̀ wá dé báyìí ah, ẹ̀yin náà ẹ má ẹ má pẹ́ ẹ má pẹ́ mo ti dúró sórí ìta tipẹ́ dé yìí ọ̀dà ọ̀dà ó dáa ẹ má pẹ́ mo ti retí yín. ìyá wa ṣàlàáfíà ni ẹ kọ ọrọ ajé àná o. <laughs> èyí tí mo rí ní ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù mi ṣé mi ò jẹ́wọ́ ìyá wa. ò jẹ́wọ́ ọmọ dáadáa ni ẹ̀ ò jẹ́wọ́ irú ayọ̀ ni ayọ̀ ni tèmi. ẹ lóde. bẹ́ẹ̀ a fẹ́ lọ àfin lọ kábíyèsí wọ́n ti dé ara wọ́n ti yá o ó ti padà sáàfin oríire ni fún gbogbo ọlọ́jà o. oríire ni lóòótọ́ adúpẹ́ o olúwa o olúwa o ẹ̀ẹ́dẹ́ta lẹ́nu lágbára náà agbára ẹgbẹ́ kábíyèsí ti dé o àwọn olóyè mò ń dúró dè wọn nọ́mbà àgbẹ̀mí àdẹ̀tì rí wọn wọn máa tó dé ìwọ náà àtà má bínú pé mo dúró síwájú ṣọ́ọ̀bù ẹ. mo kí ẹ̀yin olóyè o mo kí gbogbo yín inú mi dùn ayọ̀ mi kún ìpè ojú wa tún rojú ẹ kú àdúró tì í ẹ dẹ̀ kú ọ̀rọ̀ mi alálẹ̀ ilẹ̀ adó ti gbogbo wa o ojú òní tìyín wàá ní ṣubú láéláé gbogbo akitiyan yín nígbà tí mo wà níbi tí mo wà gbogbo ẹ̀ náà fi tó mi létí hmm. bẹ́ẹ̀ ṣe dúró tì mí inú mi dùn o ìlú òdẹ̀ ní tú lórí wa. Um, olóyè òsì ẹ ṣeun ẹ ṣeun ẹ kó àfọmọnìyàn ṣe a máa ju yín ṣe ẹ ò ní ṣubú dànù bàbá balógun ẹ kú ọ̀rọ̀ mi tí n bá ti rí yín lẹ́yìn mi inú mi á dùn ara mi á yá gágá gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ni mo ń rí ọwọ́ yín á tó nǹkan wá. àṣẹ o. Hmm ìyá mi ẹ ṣeun gidi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà nínú ìlú ipò yín abíámọ́ níyìn ọlọ́run wà ní jẹ́ kí irú wa ìdákẹ́mọ́ yín lọ́wọ́ ọjọ́ òní tì gbogbo ntẹ́yìn náà fẹ́ àtẹ̀yìn lọ́wọ́ o ìyá ọba hmm. ìyá mi lọ́jọ́ gbogbo tẹ́ dúró tì mí lọ́sàn-án àti lóru ẹni fojú sunkún ọmọ ẹ wà jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ hmm. ọ̀tún mi ò gbàgbé ẹ̀yin náà o bẹ́ẹ̀ ṣe ń lù ló ń dún o là ń gbọ́ atẹ́gùn yín ń fẹ́ débi tá a wà hmm. ṣùgbọ́n ẹ ṣe eré o kó bàa lè yẹ wá o mo wá ń fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ àbúrò mi Adébímpé ìyẹn Adélé nígbà tá a fi sí nílé. Si ó ń ṣojú ó tún ṣẹ̀yìn bóun ṣe lè ṣe hmm. Hmm. gbogbo bó ṣe ṣe náà la gbọ́ bó ṣe ń tẹ̀lẹ̀ bàṣubàṣu àdélé kú iṣẹ́ o kú ọ̀rọ̀ ló mo wá ń fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin ìlú ẹ bá mi bi àbúrò mi pé kí ni mo ṣe fún un kí ló dé tí ò fi fẹ́ rí mímí láàtàn kí ló dé tó ń gbèrú pé kí n gbóúnjẹ láyé kí n lọ gbọbẹ̀ lọ́run mo débòde ọ̀run tán hmm. eléyìí wá ó wá gbóúnjẹ fún mi tán mo jẹun tán wá ní kí n lọ ṣanwọ́ lọ́run ẹ bá mi bí ohun tí mo ṣe fún tó fi ń gbèrò ikú sí mi. Hmm. kábíyèsí bí wọ́n bá bí nílé mi kò pé kéèyàn ó fẹ́ràn ẹni hmm ẹ̀bùrà tó gbó ṣáṣá dandan ni kó yege bó bá ti tó ẹrin lá bí ṣì bá ti kékeré mọ̀ wẹ̀ kò ní tún ṣe aláìdàgbà ìkíà màálùú hmm. tí ń bẹ ní rèwerèwe àwọn ni wọn ò mọra wọn darí àwọn ni wọn ò mọyé ẹwù ẹ̀jẹ̀ tí ń gbénú alápàtà ibi tí darandaran bá darí ẹran gbà iná ọ̀lọ́nu ẹran ìwà àbàjẹ́ títí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní wá ń gbogbo ó sì ni ò fẹ́ jẹ́ kó mọrú yín lẹ́gbọ̀n ẹ rí i Eh, Adélé hmm? ṣé kábíyèsí ni kí n pè yín ṣé ọba mọ̀ pé méjì láàfin ni. <laughs> kábíyèsí gbọ́. èéfín ni wa ah. ó ti ń rú jáde. Hmm. Hmm. kábíyèsí gangan gbọ́ nǹkan báyìí. Ah, eh. àbí ẹni tó rí ọmọ ìyá rẹ̀ tó fọ lójú ṣé ọba kan ò ní sá kí lálárò lásán wàá ṣe. Mm kí ni kábíyèsí wa ṣe fún ọ tó o fi fẹ́ sọ dèrò ọ̀run. ẹ bá ń bí o. àwọn nǹkan tẹ́gbọ́n mi náà ṣe fún mi ò dáa wọ́n máa ma gún mi gún mi gún mi nínú ilé ibú nígbà tí wọ́n ti jọba ìgbà tó wá fẹ́ jọba ó wá bẹ̀rẹ̀ sí ní fi bú mi mi ò ní ṣe èmi náà wàá rò ó lọ́kàn mi pé ṣé mi ò lè jọba ni bó bá ti máa jẹ́ nìyẹn a máa bá àwọn pípì yẹn sọ̀rọ̀. ó tiẹ̀ ti ṣe é ṣe láti dúpẹ́. káwọn sọ kábíyèsí o <laughs> ṣé mi náà máa dọ̀bálẹ̀ fún bàbá báwo ni wọ́n ok. ẹ̀gbọ́n mi ṣe wà pa. Hello. Babe, what's up? ṣe wà pa. yẹ́ẹ̀ o ti gbọ́ pẹ́gbọ́n mi ló fẹ́ jọba báyìí ẹ nà án sórí gbogbo pálásì yẹn a máa a máa ṣe bó ṣe yẹ ká ṣe o ṣáà tí mo bá yẹ máa ń ṣe nà án a máa dàbẹ̀ a máa tún bẹ̀ tò ẹ nà án gbọ́n náà ti mọ̀ pé anything tó bá ti kan mọ́rọ̀ youth báyìí ó ní bó ṣe máa ń jẹ́ ẹ nà án why you stating the obvious mo máa ní rúùmù ń bẹ̀ nà án yes because àbúrò ọba ọba ni wàá gbọ́ ọ ara ọba fi lọ bá ń pa ọ má lọ bẹ́ sí mi o <laughs> okay babe alright alright I sọ̀rọ̀ níta yeah. so brother ẹ̀gbọ́n mi what's up now kábíyèsí ọba lọ́la kó wá lè. orí bí mo ṣe ń wo ẹ̀bí ánímà ò ṣàkíyèsí jọ ṣé o ní àlá ni. Ala, àbò rí ní ìran bíi vision pé palace ṣe irú ẹ ló rò one palace ni dá mi lóhùn ṣe ìwọ yìí náà rò pé irú ẹ ní palace yẹ fún animal ni wọ ṣe ìwọ disjointed inhuman yìí náà ló fi hàn pé wàá tẹ̀lé mi lọ sí palace yìí kò possible let me sink it into your skull tó bá mọ̀ lọ yọ kúrò lọ ìrèzè kó pe àwọn animal bíi tiẹ̀ tẹjọ wà lánimá kingdom yẹn kó sọ fún wọn pé kì í ṣe irú ẹ̀ náà wà ń bẹ̀ o tí bá ṣe pé ayé gọ́ndà yóò làjú bó ṣe wà yìí inú túbú ló yẹ kó wà tó bá tiẹ̀ fẹ́ wà ń padà sínú túbú ibi tí ó yẹ fún ìwọ ẹni kó wà láàrin àwọn ẹrú ìwọ rádaràda ìkejì èèyàn ló pera ẹ tó ṣe kàtìkàtì káàkiri ìlú tó bá possible fún mi ni máa kọ́ ẹ láàbúrò ni máa máa máa dí zone ẹ o jẹ́ ẹ̀dá tó yẹ kéèyàn máa jìnnà sí kéèyàn máa súnmọ́ ẹ̀gùn oríire gan lè jìnnà sí yàn. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn. no jẹ́ kí n bá sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ sí skọ́ọ̀lẹ̀ torí bó ṣe wà yìí kì í ṣèyàn ẹranko ni mímọ̀ mímọ̀ bíi tí màmí ti rí ẹranko totally náà ń lọ palace o àwọn àbá palace wọn àbá palace bàbá ẹ jẹ kí ló fi ra ẹ pé o wọlé ọ̀rẹ́ mi kí ẹ ò ṣe báyìí sí sàwáwù ẹni àbójọ máwọn àwọn nuisance ọkùnrin tó ń pè é káàkiri títì. ṣòrí ṣòrí bóyá rí. <sighs> èmi lẹ̀gbọ́n mi ń sọ̀rọ̀ sí torí pé ó fẹ́ jọba ìgbà tí ò jọba gan-an ó ń gùn mí gàràgàrà nulẹ̀ ká má wàá nígbà tí ipò tọ́ sí <laughs> ọwọ́ yóò dẹ̀ mọ bí mo ṣe jẹ́ o ṣé wọ́n ní mi ò lè jọba ni. okay. máa wá fi bí mo ṣe jẹ́ hàn máa ṣó ẹni true color mi máa jẹ́ kó mọ̀ pé orí oyè yẹn àìsàn ló máa fi lò tí máa fi tẹ́kọ̀ọ́ wa. ẹ̀gbọ́n mi nínú ayé ó ń gùn mí gàràgàrà ó ń fọwọ́ ọlá mi lójú ó ní báwo ni tèmi ṣe jẹ́ ẹ dẹ̀ mọ̀ ẹni tó bá béèrè pé báwo ni tèèyàn ṣe jẹ́ òun la máa ń ṣe hàn gbogbo nǹkan tó ń ṣe fún mi ẹ̀mí mi ò gbé mọ́ mo dẹ̀ fẹ́ fi hàn mo fẹ́ fi bí mo ṣe jẹ́ yẹn mo fẹ́ fi hàn wọ́n. ọmọ ìjà gbogbo nǹkan tó sọ pátápátá lolúwẹ̀rí ti gbọ́ àmọ́ kí ló fẹ́ gangan pé ká ṣe fún ẹ mo fẹ́ kẹ́ bá mi sọ sínú ìgbìmọ̀ ayé kó tó di wípé ẹgbẹ̀mí ẹ̀ mo fẹ́ kẹ́ fìyà jẹ kí ara ní kó rí dàkejì ayé. ọmọlúwẹ̀rí gbogbo nǹkan tí o sọ pátápátá ni mo ti gbọ́ àfi tí àwọn ọmọ olúwẹ̀rí tó kù bá lè fi àṣẹ sí i ẹ̀yin ọmọ olúwẹ̀rí ṣe fi àṣẹ sí i. àṣẹ gùn. adébíyí pé ṣé lórí ọ̀rọ̀ ara ẹ tá à ń bá ẹ sọ yìí náà ló fẹ́ torí ẹ̀ rán mi sọ̀rọ̀ àrèmábọ̀. àti pé kọ́lọ̀ ti ẹ̀gbá lọ́wọ́ ẹni tá a máa ṣẹ̀ tá à ní mọ́. ẹ ṣe iṣẹ́ wà tí ẹ ló. ń bo ń bo olóyè ọ̀tún olóyè ọ̀tún ẹ wò dẹ́ẹ̀dẹ́ o kẹ má bàa kàn nínú yọ o. àmọ́ ní ṣe ni afàìmọ́niṣe ni aṣenibánidárò hmm. ìyá ọba ṣé ẹ gbóhùn tó mọ yín èyí ni àṣẹ mi ẹ lọ gbé adébímpé pamọ́ títí tí màá fi ronú nǹkan kan máa ṣe lé lórí. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí lóye kẹ ṣé o rí o lọ́dọ̀ àwọn ìlókù ẹ̀ olórí náà ọdún ti tẹ́ ní níbo ni wọ́n fẹ́ wọ̀ níbo ni lọ́rọ̀ ọmọ ìmọ̀ mi ọmọ ìdílé ọmọ ìdílé ṣe ń wọ́n tẹ owó ti báyìí ẹ̀wọ̀ ẹ̀ báwọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. Mami, ẹ ṣe ẹ ti dàgbà ẹ ti dàgbàlagbà ẹ dògbó ẹ ní gbósà ẹbí aṣọ ẹ rí èṣù onílé oríta ló ń gbé kò sí nǹkan tí èṣù oníṣàìfẹ́ dálẹ̀ èṣù tá a wí èèyàn lè ṣu o àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ba ilé aláyọ̀ jẹ́ mo sọ fún yín níjọ́sí mo ní mi ò ní àwọ̀ kankan pẹ̀lú àbúrò mi alájọbí dẹ̀ ń gbọ́ nǹkan tí mo ń sọ yìí èmi àtàwọn olóyè làjọ ní wàhálà ẹnìkan ṣe tí mo ní láàrin wọn ló jókòó yìí o ṣé mo porúkọ ẹ ṣòro dá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn tó jẹ́ kí n mọ bó ṣe ń lọ ohun tí mo ṣe mú wọn sínú nìyẹn ẹ bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan báyìí lòtítọ́ máa bà ẹ̀yìn òun ló ń ṣọba ìlú wa òun ni ò jẹ́ kí n yọ̀rọ̀ òun lóòótọ́ ni gbà mi ìṣàgùn kọ́bọ̀ mo kàn bá wọn lérí mo bá wọn fa wàhálà lásán ni mo kàn mọ́mọ́ ń gbé ọlẹ́mìí gbóná ni ìṣe mo mọ ibi tó ń ṣoògùn déwò ni mo fẹ́ ṣàgùn <laughs> ẹ so ọpẹ́ ni fọlọ́run ọba. ìhàlẹ̀ yẹn náà yẹn pọ̀ lé ní gbogbo. ẹ nù abáyẹ lé ní abálé ní ẹnìkan ní ọmọ mi kan sọ́jọ́ kan ní ah, dadi ẹ ẹ ah, ẹ ẹ máa ń ṣe kíní gan-an ah, mi lè change o tí n bá change ẹ̀ṣẹ̀ ni o ẹ̀gbọ́n a ní olówó ológun òtútù nínú. ojú òtún líle wàá jẹ́ kójú ẹ pọ́n ni o. ọlọ́run ọba láàyè lọ abami dòtí kábíyèsí abami wò abami dá ẹ̀gbọ́n mi ń ṣàdúrà kan à ń lọ sí orí ilẹ̀ kan kan mo ní mo fẹ́ ra property kan báyìí wọn ni ok àwa ń lo wa ní àgbàgbà ah, ọlọ́run lágbàá ọlọ́run pé ah tóun ò bá jọba òun tiẹ̀ fẹ́ jọba yìí ó tún adijọ́ kan egbétirégbé egbétirégbé náà ah, tí mi bá tiẹ̀ jọba ọmọ mi á jẹ́ nígbà míì ẹnu máa ń ríran ju ojú lọ bóyá ó ti mọ̀ pé òun fẹ́ kú ni o kò yí mi èmi náà dẹ̀ ṣe àmì àmì tí mo ṣe lọ́jọ́ náà lọ ṣe bí Gbádégẹ ṣe bọ́mọ tí mo tọ̀ ni orúkọ kan náà lájọ ń gbèrò kò wá ní burú títí láyé kí bàbá sọ pé ó dọ́ ọmọ ọlọ́run mi ò ní gbàdúrà kí gbadé gẹ̀ẹ́sìn kó kú ṣáájú mi. tá a bá dàgbà tá a tágbà rẹ tóun náà dàgbà tó tó rebi tágbà rẹ ó máa kà àwọn ọmọ tí mo bí. wọ́n á máa sọ pé ó lè tẹ bàbá àwọn ni bẹ́ẹ̀ ni. Mm inú wa dùn ara yà ìlú yóò ní bàjẹ́ lágbára lọ́hùn ẹbí náà dẹ̀ ní bàjẹ́ bàbá olóyè òsì ilé ọ̀nà yóò ní dàrú gbogbo tí ẹ bá dáwọ́lé a máa yọrí sí dáadáa bẹ́ẹ̀ ṣe fẹ́ kó dáa fún ìlú yìí bẹ́ẹ̀ náà ló máa dáa fún yín tọmọtọmọ tayátayá. Yes, ibi tẹ́fẹ́ káwọn ọmọ yẹn dé wọ́n á tó bẹ̀ wọ́n á jù bẹ́ẹ̀ lọ bó ṣe máa rí fún gbogbo àná lágbára olódùmarè ìyá mi yẹn pẹ́ fún wa o. ẹ ṣe bí gbogbo nǹkan ní ayé sùúrù mẹ́lọ́mẹ́lọ́ àti ìfarabalẹ̀ kéèyàn ríran àwọn àgbà bọ̀ wọ́n ní yàrá gbọ́rọ̀. bẹ́ẹ̀ lọ́ra láti fèsì. láti fèsì tó bá jẹ́ pé mi ò lọ́ra láti fèsì kí n fojú sílẹ̀. Si àti wípé ojú èmi àti ó ti ń pa igún bọ̀ ọ̀dọ̀ ti pẹ́ mo mọ̀ díẹ̀ nù wáyé bàbá ní nǹkan ti bàjẹ́ <laughs> àmọ́ mo rí pé ẹni ló tọ́gbádé gan ṣe bó bá fẹ́ ṣe ń jà ń bàtà bó fẹ́ ṣe bá kàn gbádé ò lè dọ́gbẹ́ ẹni ká ní sùúrù káwọn ohun tó yẹ ibi tọ́rọ̀ yóò já sí. ẹ ṣe màá. ẹ wá rí i sí ibi àfojúsí ọmọ wa gbàbẹ bàbá ọkọ mi ẹ ṣe kò sẹ́ni tó lè ṣe tínú òní ibi àmọ́ ìbínú ti ń yẹn nígbà gbogbo ìgbàkúgbà lẹ́ ń tẹnumọ́ pé sẹ́ ẹ bínú sọmọ yín torí kó ẹ ti rò lọ́kàn pé kò déédéé fara ẹ̀ kalẹ̀. bẹ́ẹ̀ni àwọn tó mẹ́tọ́ tí ò jì lẹ́lẹ́ ń bínú sí àmọ́ ló àdè ti dúpẹ́ lọ́wọ́ mm. ẹ padà náà tó á gbogbo kí ni mo fẹ́ jẹ ọmọ mi náà mm. ẹ ṣeun. èmi náà á fi àsìkò yìí dúpẹ́ fún ẹ. thank you very much. ṣùwárí àgbà náà ó ti wá kọ́ ẹ̀ náà nù. <laughs> ó ti di bàbá ọba lù. bẹ́ẹ̀ni. àbí tọrọ bá rújú. bẹ́ẹ̀ni. ó di dandan kí gbadege ṣe kó tọ̀ wá. of course. Bẹ́ẹ̀ni kò mo dúpẹ́ lọ́wọ́ yín. anyway ẹ wo mami ẹ jẹ́ ká ká ká rejoice gbogbo nǹkan ni. Um, mọ́mí aládé. ẹyin dẹ o. àyà àwọn ọmọ mi kọ. àmàwòrán máa wọ bó ṣe ń fẹsẹ̀ kí ni kúnlẹ̀ ṣe ìwà lóyìn yóò ti tán lára ẹ ní àbí báwo lẹ ẹ dẹ́dẹ́ ni àwọn dàgbò wò. àwọn ọmọ mi ń kọ́ ẹ̀lẹ́. a dúpẹ́ lọ́wọ́ náà fún gbogbo wa láti ọ̀nà ìbéèrè ìjọ kó kọjá lọ gbogbo tó ti ṣàkóso gbé wọn. béèrè nǹkan tí ìyọba fẹ́ jẹ. ilẹ̀ fẹ́ ilẹ̀ fẹ́ jẹ. a dúpẹ́ ṣé àyà gbogbo ohun tó bá nínú ọ̀hún làwọn máa jẹ làwọn fi dùnnú jẹ ogún ti ṣẹ́ ẹ̀ ọlọ́run ti bẹ́ẹ̀ jù mí. ẹ̀yin náà mi ò lè fi ìdùnnú jẹ. bó lọ sá. oúnjẹ tó gbé wá sí ká jẹ tí ò lọ nínú wa nítorí ọjọ́ èyí ọjọ́ wo pala ni o ìgbín ni o ìbá ṣáàbù pẹ̀lú oríṣiríṣi torí mo gbọ́dọ̀ tẹ́ ìyọba lọ́rùn ẹ̀hẹ́n èmi àti àwájọ wa ṣùṣùjọ tí a máa lọ sí palace lọ kí kábíyèsí mo fẹ́ pẹnu ẹlẹ́gàn mọ́ ráúráú ni màá pẹnu ọmọ bayati pàápàá àwọn ọmọ bí ọ̀dà bóyá ya ẹ ká ṣe yẹn kíákíákíá God bless you all right o ọba ṣe tẹ́lẹ̀ tán kó wa. láyé wà mo yí káàtù mo yí tòsí adé pẹ́ lórí bàtà pẹ́ lórí kí ó kẹrin jẹjẹjẹ kó dàbẹ̀rẹ̀ kẹsàn-án bá ó jẹ kó pẹ́pẹ́pẹ́ iṣẹ́ ọkọ mi bá mi dáríjì àbúrò ìdẹnudẹnu ọgbẹ́ kò dáríjì ṣùgbọ́n náà tó rántí ohun tó lóbi kí n sọ ó ní kò dáríjì ó lè fò kó gbàgbé gbogbo ẹ̀ pàpà òun náà ti kẹ́kọ̀ọ́ ó ti kọ́ mọ́ gbogbo ohun tó lọ yẹn ó ń gbọ́ òun ìdánwò ẹ̀wò inú mi wá dùn wípé ogun kan kì í lé títí láyé olúwa máa ṣe olùgbẹ àbúrò náà kọ yàn ẹ àmì. màámi ìyá ọba mo kí yín ẹ máa jẹun ọmọ pẹ́ mi ò bínú sí mọ́ mo ti dáríjì mo ti dáríjì. Uh, a ò lè lé ọmọ búburú fẹ́kùn pàjẹ téèyàn bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí èèyàn fòsì fa mọ́ra ni níwọ̀nba ìgbà tó ń gangan ti ronú pìwàdà wọ́n ní ẹlẹ́ṣẹ̀ ò yẹ kó máa pẹ́ lórí ìkúnlẹ̀ hm, nígbà tó bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi ó kàn kú kinní kan máa hmm màá fẹ́ kí Bímpé kó fi ìlú yìí sílẹ̀ kó kúrò ní agbègbè yìí kó máa lọ sókè òkun gbogbo wa la mọ̀ pé hmm, Bímpé tẹlẹ̀ bàṣubàṣu ó dẹ̀ bàlújẹ́ gbogbo bíi tí Bímpé bàjẹ́ yìí là gbìyànjú látúnṣe tá a bá wá ń túnṣe báwo ni ó ṣe máa rí lọ́kàn àwọn tí bí n pé tẹ ojú wọn mọ́lẹ̀ tán bá ń rí hmm, ìgbẹ́ kínkín létí àwo tójú bá kò bẹ́ẹ̀ ọkàn ní kò má mi á dáa kó pọ̀ sókè rajà àmọ́ ìwọ fúnra ẹ̀ mo lọ́rọ̀ ọba ẹ̀ sọ. So ó ń ṣọmọdé mọ́ ibi tó ń lọ yìí bàbá ò sí ìyá ò sí kò ní sálámọ̀ràn pẹ̀lú ẹgbẹ́ o ìwọ ni kó o mọ̀ bó o ṣe máa tún èrò ara ẹ̀ pa láti jẹ́ èèyàn tó máa wúlò fúnra ẹ̀ ojoojúmọ́ mò ń tẹ̀ mọ́ ẹ létí obìnrin ni ẹ o kò dẹ̀ má ronú ẹni ọ̀la ni kò máa rò lọ yíwá ẹ padà àti ẹ̀dúpẹ́ tọ́lọ́run ti bá wa fọwọ́ tọ́ lọ́kàn èmi ti dáríjì o. a máa ju ẹ ṣe orí adé